Thank you. ń ṣẹlẹ̀ náà ẹ pàdé olúwa ṣe ẹ wo bí ẹrù ti wà nílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo ilé dọ̀ọ̀bá ẹ̀ náà ẹ share up náà. ọ̀gbẹ́ni ah, ilẹ̀ òṣèlú rẹ o ọmọ wúmọ̀ àti máa ń bá chaatì ìdájọ́ ń pọ̀ yẹn wọ́n ti block mi eventually dà kò dẹ̀ sí nǹkan kan nílé gàrí tó kéré jù kò sínú kitchen yìí o ebi ń pa wèrè sẹ́mi àti bàbá ẹ̀ rárá. you know what pàdé mi a máa jẹun sìn torí ẹrù ti wà á lẹ̀ wa sọ fẹ́ talẹ̀ babaláńlọ tó fi jẹun. ṣé orí bí n ṣe wáyé woman yẹn tí mo ló máa ń sẹ́ndì ẹ̀ṣà bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ sí mi yẹn ẹ ó kàn ra jọwọ́ mẹ́ta sí mi láìpẹ́ yìí níyà. èló ló jù fún ẹ. three hundred bi. three hundred thousand. wà á jẹ fún wa. wà á fún wa. ẹyin mélòó ìwọ ló fún lówó yìí. lórí tó máa ń ṣe báyìí fún wa báwo wọ́n fún èèyàn lówó ó ní fún wa ah, ó ṣe lẹ́ẹ̀kì olè báyìí náà mo gbọ́dọ̀ àrè pàdé mi ògbó yẹn. ẹwà ẹwà ẹtì. orígbẹ́ni mi yàtọ̀ bọ́bọ́ jà jà wà lọ́jọ́. Jàgbọ́n ọjà lé ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀túkọ̀ ẹ̀túkọ̀ ọmọ oyún mú túròpì ló ń fà lórí ẹ̀. Ẹ tún wà mọ̀ nǹkan ẹ tún wà mọ̀ nǹkan ṣé rí tírí ọ̀rọ̀ mm. ẹ bè yẹn ẹ ṣe fẹ́ gbọ́ ẹ̀ ṣáàtú nìyẹn. Ṣé o ti yé? Wo bí? Wo. Òtò. Ó yá ìwọ náà wò. Òtò má fọ fóònù rẹ wá òjò mẹ́rin gbé mọ́tò tó fún un. wá ọ̀gbẹ́ni fara. gbogbo àpàdé mi congratulations inú mi dùn fún ẹ wá. o tí mọ bó ṣe ń lọ o tí mọ bó ṣe ń lọ o mọ bóyá ní kí wá ṣe wúbà ní ìfarabalẹ̀ o mọ bó ṣe ń lọ o mọ bóyá ní kí wá ṣe wúbà lùbọ̀ mi ò lè ṣe wúbà láéláé ṣe rí mọ́tò tẹ́rì àárọ̀ la lọ gbé torí bébí mi ti. báwo kẹ́kẹ́ kẹ́kẹ́ jàre kẹ́kẹ́ ṣúrẹ́ mọ́ náà jẹun ṣé torí mọ́tò pàdé ẹ̀ ṣe nǹkan ńlá ó ṣe nǹkan mèremère ó ṣoríire ó lè bá yọ̀ ẹ́ o tún pariwo pé o fẹ́ jẹun òṣè oúnjẹ ló ń kàn sí ẹ tó yẹ kó bá yọ̀ wọ́n pariwo pé ṣe ẹ̀ jẹun mọ́ kó gbádùn òrìn ayọ̀ dá lóhùn ó mọ̀ pa bo kilo bóyá máa máa ká gidi borí bíi fáànù yíbo nìyẹn. cháun cháun cháun cháun be careful cháun. àbórí ìyá ẹjọ ọdọ àti ìyá ẹjọ cháun. já lọ jẹ yọ. gbogbo ohun tó ń dán kan ní ìwúrà gbogbo ohun tó ń dọ́kan ní ìwúrà àwẹ̀ dákun rọra ṣe dẹ́dẹ́ mi rawọ́ ṣe jẹ́jẹ́ bùrọ̀dá fine boy dákun rọra ṣe gbogbo ohun tó ń dọ́kan. hello my baby. Hey, babe yeah eh, mo ti wà níbi bus stop tó ti ní kí n bọ́lẹ̀ yẹn. oh really. yes ibẹ̀ mo wà báyìí ó one entrance báyìí. ah okay you know what wọ́n ṣàdúró síbẹ̀ màmá bọ̀ ń sìn máa wá gbé ẹ mi fẹ́ kó sọnù. okay good you are coming. Oh, that's lovely. I can't wait to see my beautiful damsel. Same here, you will see me now. <laughs> Mumbo. Yeah! Austin. Eh? Eh? Kí ló ṣẹlẹ̀? Hello? Hello? Austin? Ah, ah. kí ló ṣẹlẹ̀? ọ̀rẹ́ ọ̀fẹ́ ni ìdẹnu ẹni ọ̀rẹ́ bá dà kó má fi ṣe bínú torí ẹni àgbẹ̀ bínibí ń dání ọ̀rẹ́ ọ̀fẹ́ ni ìdẹnu. bánú sọ màmá bẹni ọsọ bó bá ń dára fún ẹ wọn máa bínú orí ọ̀rẹ́ ọ̀fẹ́ ni ìdẹnu ẹni ọ̀rẹ́ dẹ̀ kó má fi ṣe bínú ojú la rí ọ̀rẹ́ ò dénú ẹni agbébí níbi ń dání ẹni ọ̀rẹ́ dà eh, kó má fi ṣe bínú. àfinú ẹ̀wọ̀n wọn dá wa o àfẹ̀yìntì wọn wá já wa kulẹ̀ o àfọ̀rọ̀ sí wọn lọ wọ́n yà láàrò kiri ọ̀rẹ́ igi tá a ní káfẹ̀yìntì àṣẹ kìkìdá ègún ni wọ́n jẹ́. so far tẹ̀sí gbé wọn dé bíbá the only thing tó kù kẹ́ máa ṣe ni pé kẹ́ kò máa pray fún wọn everything will be fine. Eh? ẹ ṣe gan ni ẹ̀yin lẹ bá mi mú fóònù ẹ ṣe ẹwọ ẹ bá mi tọ́jú ẹ̀ a ṣe wà lọ́sítò ṣe tí bá ti ṣe tán màá padà wá màá wá gbà lọ́wọ́ yín ẹ kàn text address ibi tí màá ti pick ẹ up ẹ ṣe gan thank you so much. Ah, ah. bẹ́wàjì èwo tún ni tó ń sọ ìbáyìí èmi Austin ló ń sọ̀rọ̀ náà. Austin Austin Austin Austin. Austin èmi Austin mo ń sọ̀rọ̀ anybody orí fóònù mi mo ti wà lẹ́stéètì yẹ. ẹ wo okú tẹ bá fẹ́ fi fóònù lẹ̀ kẹ fi lẹ̀ tẹ bá dẹ̀ fẹ́ fi lẹ̀ kẹ máa mú lọ ẹ bá yàn rí fóònù ẹ tún sọ pé ẹ̀yin lẹ ní fóònù ṣé ẹ̀yin lẹ ní fóònù ẹni tó ní fóònù wà ń bíbà yìí sin ó ti l'accident mugu hospital ọ̀hún fún ní treatment lọ́wọ́ ẹ sọ pé ẹ̀yin ní Austin báwo ló ṣe máa jẹ́ ẹ̀yin ní Austin. Austin wo ló l'accident Austin ò l'accident èmi rè mo wà ókè. Okay mo wà ní estate yẹn ibi tó send sí orí fóònù mi mo wà lẹ́state. ẹ wo tí wọ́n fi fi fóònù lẹ̀kẹ́ filẹ̀ i'm stressed already ẹ máa kò stress mi jàre. ah. hello hello hello. àwọn ni Austin. can you imagine Austin ló sọ̀rọ̀. gbogbo àwọn fẹ́ gbà wá. sori tí drip yẹn bá tán place immediately. káyé máa máa rí mímú òye. lọ́ṣẹ̀lá tí ìlà fi kó ayé lọ́ṣẹ̀ kọ́ tí kan fi wẹ̀wù ẹ̀jẹ̀ o. gbogbo estate ọ̀hún gan ló dá tí bèbí ìfẹ́ sọ mí di nǹkan mi jẹ́ kí n tún try ẹ̀ for the last time. ẹ ló bẹ́wàjẹ́ wo bí bẹ́wàjẹ́ farabalẹ̀ tó bá jẹ́ ipò òótọ́ ò fẹ́ rí mi let me know now kí n máa lọlé ó ti sọ mí di nuisance àdúgbò yìí now àwọn èèyàn kàn ń wò mí bí ẹni tó wá yan nǹkan sílẹ̀ àbẹ́ ẹni tó wá jalè ládùúgbò i don't like it. ó dáa farabalẹ̀ ó mọ nǹkan èmi ni Austin tó ń wá tó ní kí n máa bọ̀ ní àdúgbò ẹ tó ní máa bọ̀ lẹ́stéètì ẹ mo wà lẹ́stéètì ẹ báyìí ó dáa tó o bá gbà mí gbọ́ jẹ́ ká ṣe fídíò kọ̀ at least tó bá rí fèsì mi wàá ṣàmọ̀ pé mi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. irú fídíò kọ̀ wo lèmi àti yín jọ ń ṣe ókè mo ti gbọ́ mo ti gbọ́. ká ṣe fídíò ókè ókè ókè jẹ́ ń pè fídíò kọ̀ jẹ́ ń pè fídíò kọ̀ báyẹn. hello ṣé o ti rí pé mi mò ń bẹ sọ̀rọ̀ nísìn. kí ló tún ṣẹlẹ̀ báyìí torí ọlọ́run ọlọ́run máa ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o. kí ni dábàjàgbà tí bèbí ń sọ ìbáyìí torí ọlọ́run. wá bíbá yẹn òun ló ti ń pè mí látàárọ̀ bóun fẹ́ bá mi sọ̀rọ̀ ó tún wá insist láti ṣe video call pẹ̀lú mi níṣe ni mò ń rí same person ten treat lọ́wọ́ ṣe rí nǹkan tẹ́ ń sọ yẹn mo understand ṣe rí tí èèyàn bá ti fara rora yẹn gan èèyàn ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti pé ẹni tí ó bá kúkú gbóná tí ẹni yẹn kú yẹn ó lè likely kí. ẹ ẹ ikú gbóná àbí kí lè sọ. ẹ ọdún mo try láti ṣàlàyé fún yín ni pé i'm sorry calm down we lost him. ayé máa lẹ o ayé burú o. ẹ yẹ ẹ mr seun lẹ́nbà sọ̀rọ̀ good afternoon. wọ́n máa sọ gbádọ̀ kú o. ẹ yes now ẹ. Eh. ah Nibo níbo níbo ni ẹ ok ok ẹ jẹ́ kí n pè é padà Austin ti kú Austin Austin kan náà Austin ti kú oníṣẹ́ ti jẹ́ Austin ti kú kú accident ọmọlédì tó pé pò ń fẹ́ lọ báyẹn òun ló pè mí sìn ó ló ti kú ó ti ròyìn tí wọ́n ti pa ẹ̀yìn ìran ẹja wèrè ṣá torí owó. ọ̀rẹ́ mi dúró dúró dúró ó kú díẹ̀ tí mo lè dọ́bù wá. Ah! Ah! ẹ̀jẹ̀ mo ṣe yé mi pa ni. ó ti pa Austin torí owó afọ crying out loud kí ló tiẹ̀ máa ń ṣe èèyàn báyìí náà ọ̀rọ̀ bí yàgò gbogbo bó ṣe ń mẹ́kọ́ tó ń ṣe kùrùkẹrẹ tó ń pe àwọn àwọn ìyá ẹ̀ ní abúlé tó ń ṣe pawọ́n pawọ́n ọ̀rọ̀ bí yàmi ò gbọ́. ẹ mọ̀nà ní mọ́yìnà jíǹkì wallahi sosai da kwarai everybody had the lafiya ko yawa idan mama da baban nan fine kuma kana da ado ado mana ina jin yanzu kuma kana da ji alamu ne ko eh fawul oh fawul fawul menene wai o se kayo si mo da gida wala ta hospital o si hospital amo kwawo kwawo kota kota kwawo ṣé kí wala eh hello excuse me court te ma bi ore ko tu sórí ségè tó sọ nǹkan kan ló jẹ kọtí dákun ṣe ń ṣépè fún ọ kò tí ẹ fẹ́ dáa gan rárá ni ṣé wèrè ń ṣí ni nígbà tí èmi àti ẹnìkan wà nínú ilé tó lè sọ èdè tí mo gbọ́ tó tún wá sọ èdè wèrè ẹ o ti fẹ́ mọ̀ ṣàbòsí àbí ọ̀dà dákun irú èdè olórí ibú wo lọ sọ èwo ni kọ àwọn kọ tálẹ́ tó fẹ́ pa báyìí ó sì eré ni. aladu anabi. ọlọ́run ó sì ọdún aladu anabi tí wọ́n bá tún sọ ọjà ọ̀fẹ́ jẹ́ aláwọlé sùnmọ́ ọ ọjẹ ìyà tálọ́ bá sọ tó ṣe kọ àwọn ń ṣe pa wọn pa wọn pàwọ́pàwọ́ àbí lóò lè sọ èdè tí mo gbọ́ sọ́mọ́ pé o ti ń ṣe àbòsí ta ló tún sọ fún pé pàwọ́pàwọ́ sọ ni pé olórí burúkú ni wọn bọ̀bọ̀ yìí ah, ah. ẹ ṣé dàkún dúró náà ṣe bí ọjọ́ scott èmi àti ẹlẹ́ni kí ló dé tó ń ṣe bí gbàgbọ́ bóyá ẹ̀yìn ìwọ lọ gbalé fún wa. wa àwa gan onílé Kaduna. onílé Kaduna olùsí. ó mọ iye màálù tó wà nílé wa ní Kaduna. mọ wọrí sórí wọ ẹ tó sọ pé pa wọn ẹjọ padà para yín ni olùsí ọmọ olè fọ o tún mọ wọn bá gàrí tó kù lé òmu tán ọlọmọdé ọdá padà bí a ti wà. kẹ́ẹ́ tó bá dàgbà sí mo ti wà mí lẹ́dẹ̀kọ̀ sí Kaduna a máa ma da màálù lọ. Ah! ṣé kọ́ọ̀ tí mo pè ẹ ẹ dúró náà ṣé kò sí pamọ́ nú ọ̀rọ̀ yẹn. ó wà ó wà ẹ jẹ́ kí n explain. ẹ ó yá explain explain. Ọlámídé ọkọ̀ ọkọ̀ ni ẹ mo dẹ gbé àwọn tó wà kàdùn ma ó ṣe ká kutuma máa tẹ tẹ kọ àwọ kọwọ kutuma tóge tẹ kọ àwọ kọwọ da ẹsẹ káwọ ẹkẹkẹ. o lò sí olójú kòkòrò èèyàn scott wá sínú ilé àwa ọkùnrin kìlọ̀tọ̀ kìlọ̀tọ̀ báyìí we don't get anything from us ó dẹ̀ tó. wọn ò ní lè tiẹ̀ ni. àbójú àwọn olùbí ẹ̀dùn ògbédè yẹn ni. nàìjíríà fún mi. ìwọ ni kò pa ọmọ ọlọ́mọ fine ó ti kú. Ah, wàá jẹ wàá jẹ wàá jẹ wàá jẹ́. wà kí ló pa gangan. màá ń rún ẹ mọ́lẹ̀ ìbọn ṣe ẹni ẹ ló jàre ibo lẹ́sọ̀ pẹ́ wà a few minutes jàre o tún pa máa dán. ẹ ṣé mo pa ni ah, ṣé mo pa ni. ọmọdé jẹ́ lọ o. yíyá lọ bọ́ ṣé mo pa ni ah, ṣé kọ̀wọ́ kọ̀wọ́ kọ̀wọ́ wà nínú nǹkan tí mo sọ kó má lájẹ́ àwọn tó mi náà ṣàkà ní ṣe kọ̀wọ́ kọ̀wọ́ olómìnira kọ̀ kọ̀wọ́ kọ̀wọ́ mi. àfẹ̀yìntì wọn wá já wa kulẹ̀ o àfọ̀rọ̀. Jésù àbánidárò ọ̀rọ̀ rẹ̀ mú ni lára dá. A gbọ́ ohùn ti Jésù. Sista ẹ fi ọkàn yín balẹ̀ nítorí wípé kò sí ogun kan tó lè níwájú Ọlọ́run tí kò ní di ìpẹ̀tẹ́lẹ̀ ẹ pè ẹni yẹn ẹ gbé Ọlọ́run á ṣẹ́gun ẹ̀. ló bẹ́ wájì látàárọ̀. àṣà àti kọ̀wé rẹ̀ wípé àyà yóò pa àlejò wọ́n sì fi bẹ̀rù bójú sáyáde níbi kọ́lọ́fín wọn tó bá wá jẹ́bẹ̀ gbogbo ìwọ ẹ̀mí àìrè mo pa á láṣẹ fún ọ. kí ni gbogbo kàtìkàtì báyìí. gbọ́ ní orúkọ jésù ìwọ ẹ̀mí àìrè ó yẹ máa ṣègbè dànù. ẹ ẹ wá kí ni gbogbo ń tẹ́ ń sọ ẹ̀mí àìrè kọ́ ló ń bá yín sọ̀rọ̀ báyìí èmi Austin ni ẹjọ ẹgbẹ́ fóònù fẹ́ tó ní fóònù. ta ni ìwọ òkè ni wọ́n jọ máa ṣe rọ́bìlìlì ó ní ó yá máa wó ìwọ ìwọ òkè ní orúkọ Jésù gbogbo ìwọ ẹ̀mí àìrè. ẹgbẹ́ fóònù fẹ́ ni tó ní fóònù kí n bá sọ̀rọ̀ ẹ̀mí àìrè kọ́ ló ń sọ̀rọ̀. ní orúkọ Jésù mo pàṣẹ fún ọ ó yá máa ṣègbéra ó yá máa ṣègbéra ó yá máa ṣègbéra. nígbà tí àwọn ẹ̀mí àwápọ̀ rí Jésù Kristi tí wọ́n wà nínú ara ẹ̀wẹ̀rẹ̀ ara Gadaria wọ́n rí jésù wọ́n gbé ọmọ ọlọ́run lé nítorí àwa jẹ́ ọmọ ọlọ́run ó yá máa ṣègbè dànù àwọn ẹ̀mí àwápọ̀ náà fọ́ka sínú agbo ẹlẹ́dẹ̀ agbo ẹlẹ́dẹ̀ sì fọ́ pẹ́ sínú òkun wọ́n sì ṣègbè dànù mo pàṣẹ gbọ́ ìwọ ẹ̀mí àìrí yẹn ó yá máa ṣègbè dànù máa ṣègbè dànù máa ṣègbè dànù. ewo ń gbogbo ládàra ẹ jákùn lórí fóònù jọ. ó mà ti kọ́ tiẹ̀ ó kọ́ tiẹ̀ kò kọ́ tiẹ̀ kí iná ọlọ́run ló máa bá níbi tó bá wà iná ọlọ́run kò máa jọ ó yẹ má ṣègbè ó yẹ má ṣègbè sísá ẹ fi ọkàn yín balẹ̀ kò sí ewu fún ọmọ ọlọ́run gbogbo ogun tó lè wù kó jẹ́ ó ti lè wù ó le tó ọlọ́run ti ṣàwọlẹ̀ lónìí. níbo wá lolúwẹ̀ fẹ́ dàgbà báyìí. mo ní káyé máa máa rí mi o. torí ẹjọ ẹ máa lọ ẹ máa lọ ṣe kàn tí kan ní ìwọ̀n rẹ̀ jẹ́ o. èyí wọ́n fi fi kèrègbè rámọ̀ níṣẹ́ dé torutoru wọ́n jọ ṣùkà ibi pé kọrùn lè máa wọ̀ wá o. ee bàbá mi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ mi o àmónídìí ayé mi dìé mo mi dìé ayé mi má dìé ó dìé jọ̀wọ́ jẹ́ káyé mi dìé ó dìé jẹ́ káyé mi dìé torí páyé burú ayé ṣòro mo ní pé ayé burú o wọ́n lè sọ gbádọ́gbọ́n. Ah, ọ̀yà ọ̀dà jẹ́ kó tún fún mi ní mi jù. wọ́n tún fún ẹ ní mi. yes na ṣó fẹ́ máa kà sí mi lẹ́nu bọ́bọ́ yìí kí ni problem ẹ̀ mi láìkẹ́ ẹ o èmi tí mo mu twenty bottle tí mo mu fifteen bottle mélòó ni bottle tí mo ṣe mu three bottle péré wá tí wọ́n á péré mi lè lórí mi láìkẹ́ ẹ o. má bínú ṣe bí kán fún ẹ lẹ́yọ̀kan sí ni wọ́n á fún ẹ ẹ bá ń fún lẹ́yọ̀kan ọlọ́bẹ̀ ni ẹ́ ọlọ́bẹ̀ ni ẹ́ wàdé màá ṣe bẹ́ẹ̀ ni pé o já hmm. o já rárá yálà ẹ̀ ni mo jẹ́ ó ti yẹ yálà ẹ̀ ni mo jẹ́. ẹ ṣe jẹ́ àrẹ àwòwò àti àti mọ́rú yín ẹ máa ma ṣàkágùn lóṣì ẹ máa ṣe nonsense ẹ bá dẹ̀ dòrí pápá náà ẹ máa ṣe yàmàyàmà ẹ ẹ lé mélòó la rẹ̀ ẹ. tí sí máa tó wà lọ́kàn. Ah, ẹ wo madam àtẹ̀kùn malẹ̀mí náà ti ń ṣọ́ máa yín mi understand bó ṣe ń ah, fúnkẹ́ fúnkẹ́ hmm. máa ilé tèmi wo yóò fúdà bí wọ́n ti gbé ẹrù ṣó eléyìí o. èmi ah, wá yẹn madam mi ò mọ o. fúnkẹ́ ó fẹ́ dàbí ìgò kejì ló ń lò lọ́ọ́ yá àbí. bẹ́ẹ̀ ni méjì péré tí wọ́n gbà látọ́ wọ́n dà fún látọ̀ nǹkan náà nílé. fúnkẹ́ ó mọ̀ pé jẹ̀bú láìkè owó gan-an. Ah, àmọ́ mọ̀ pé láìkè owó gan-an madam àmọ́. Ah, ó mọ̀ pé mi jẹ́ lówó láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú o. Ah, ẹ jẹ́ mi lówó rí o ẹ ti ẹ jẹ́ mi lówó. o ò jẹ́ fẹ́ ka owó ẹ tì ní this time around àbí. madam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ igun méjì tó ń mu láti ẹ̀kan náà lélẹ̀. kò wẹ kó kọ owó ẹ ti àbí. tó túmọ̀ sí wípé kówó ṣe kí ni. madam kówó pé ni o. kówó ṣe kí ni. kówó pé kówó pé ni. Hmm. Fúnkẹ́ kówó mi ṣe kí ni. kó pé ni á pé kò sí wàhálà ó mọ̀ kó tó wá ṣẹlẹ̀ báyìí mo fẹ́ dọ́dọ̀ wúmọ̀ ẹlẹ́jà wa yẹn torí alẹ́ ẹ mọ̀rọ́và ṣé kò tí gbà sóòpù arọ́dá màá kò tí méjì yẹn náà. kíra ẹ kú oríire fúnkẹ́ kíra ẹ kú oríire torí mi mọ̀ pé tí owó mi ò bá pé yín alẹ́ ìwọ ga ka owó ẹ ti. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ó máa gbé má bàa máa gbowó yẹn eh, jáde eh. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ má pẹ́ ẹ má pẹ́ máa o yes ma. Am. wo màá ba yí ẹ̀ jẹ́ bàbá lórí pápá mélòó lára ẹ̀ máa ṣí ẹ léṣe. ẹ ọ̀nkú. ẹ jẹ́. ẹ kú ìjókòó. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ẹ má bínú mo fẹ́ mo fẹ́ gba owó ọtí tẹ̀ mọ́ ni. ìgò méjì péré ni mo ṣe mọ́ mo mọ mo kí méjì náà ni mo sáàbù yìí. ẹ má wọrí mo ṣe ń ṣe fàájì lọ ni mo ṣe máa mọtí gidi gan máa sanwó yẹn máa wọ. ẹ lè understand ẹ jẹ ṣe rí owó méjì yìí o àwọn wà very important ẹ jẹ kí n gbà ẹ bá dẹ̀ fẹ́ ṣe fàájì ẹ lè continue. ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bí bíbá nìyẹn ni. Ah, ok kò sí program owó wà níbo tiẹ̀ ni mo kú yẹn sínú. Oh, ọ má wọrí màá fún ẹ lówó ok má wọrí worry. rè um, èló ni méjèèjì. ẹ eh, one thousand náà ni five hundred one thousand ni eh, méjèèjì eh. owó méjèèjì yẹn rè now motu ma máa sanwó méjì míì tí mo ṣẹ̀ máa mu òun lele. lélẹ̀ lẹ́yìn méjì yẹn mo tún ṣì máa mu méjì sí òun lẹ́yìn yẹn ẹ máa ń gba transfer. ah dada so kò sí problem. ẹ wo ibẹ̀ ṣe wáyé ẹ ní problem wọ́n ṣáà máa ṣe fàájì lọ́n tí mélòó ni kí n mú wá sí báyìí. mélòó ni kí n mú méjì mú méjì méjì ah ok ẹ kú jókòó ẹ kú jókòó ẹ máa ṣe fàájì. dúró ẹ dúró ẹ dúró ẹ dúró mo mọ bọ̀bọ̀ yìí. ẹ ní Instagram tó rọ́ láì giveaway. só ti kú ni. irọ́ yín sùn. ẹ ti pa. àwọn ti pa wọ́n ti pa wọ́n ti pa o. wọ́n ti pa o. àwọn máa ṣe o ẹ ti dọ́mọ ẹyẹ lóró o. ẹ má bínú ẹ má bínú wọ́n ti pa. ọmọ ehoro ni bí wàá gbé ọmọ tó ń ṣe ìgbé. ìrìn tí o sára mi jẹ́ bí àròkìrì kò fẹ́ dáa fún ọ ní olórí burúkú ẹ kúkú ti pa ẹ máa máa mẹ́kọ̀ ẹ máa pélé ẹ máa ṣe kó àwọn kó àwọn kó àwọn mọ sọ mo ní jìkì yóò dalẹ̀. ẹ ẹ ẹ na jẹ́ ọmọ kẹ̀tọ́ wala anabe kagẹ́ni kò ọkọ̀ ọwọ́ kọ olúbi olúbi náà sọ pé a ti kọ ọwọ́ ọkọ̀ ọwọ́ ọkọ̀ ọwọ́ kọ wọ́n máa. àfinú ẹ̀wọ̀n wọn dá wa o àfẹ̀yìntì wọn wá já wa kulẹ̀ o àfọ̀rọ̀ sí wọn lọ wọn yà láàrò kiri ọ̀rẹ́ igi tá. Ah! ọ̀nkú ah, hello. yes ma. tó yọ lọ ẹ time a ti fẹ́ máa lọ ẹ máa lọ ẹjọ. ilẹ̀ ah. máa ti ṣúrò tọ̀ okay sórí bí mo ṣe wà mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fàájì ni o. owó nǹkan tó máa ṣe fún báyìí carry your fridge gbogbo tó bá kù pápátá bẹ̀ ṣe eh, eh, calculation máa sanwó ẹ̀ fún ẹ̀. irú kọ́sítọ́mà tí yín báyìí là máa ń wá bóyá tó bá di lọ́la tẹ padà wọ ẹjọ́ torí ọlọ́run ẹ wá máa lọ. òye èmi mi ò nílé kankan sí torí mo ti jáde lé pé mo fẹ́ lọ ṣe fàájì ayé mi sí wèrè tí mo wá lọ sílé ẹ. Eh, ó ṣe ó ń sọ nonsense ó sọ pé. ọmọ ọkú ẹgbẹ́ wọn máa lọ sí ah, mo tilẹ̀kùn mo ṣàtẹ́wọ̀n mo ti ṣẹ́yẹ́ kí n lọ sí mi náà ah, báyọ̀ lákẹ́ padà wá. baby you know what sórí gbogbo àkáǹtì ni ẹ ṣe ah. ibi lè máa sùn máa sanwó ohun tó lọlé máa ṣe fàájì rẹ bí wà. ẹ wá máa lọ tó bá lọ la fẹ́ padà wá ẹ wá máa lọ ẹ jẹ́ mo tilẹ̀kùn ẹwọ táì mi lè ti ṣú. mo ti ní kó má sílẹ̀ o. Ah. ṣòro mi fẹ́ ṣe fàájì ayé ìtọ́dọ́ you see my life is just fàájì my life is fàájì. ẹ wá máa lọ uh-huh. ẹ wá máa lọ. èmi ò máa lọ lé ah, ah. ṣòro mi bẹ́ẹ̀ mi ṣe wà èmi fẹ́ ṣe fàájì èmi fẹ́ ṣe fàájì ń bí bàrẹ̀ ibi tí èmi máa sùn ṣòro ibi tẹ́ máa sùn lélẹ̀ máa sùn ṣé wàá ṣe fàájì ààrùn. ẹ lè sun madam máa sọ̀rọ̀ wọ́n máa ti dé ẹ wá máa lọ ẹ ó kẹ́ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ jẹ́ kí lọ́ba yín wá hòtẹ́ẹ̀lì ní àbá ìkẹ́ ti ẹ̀sùn kílẹ̀ tẹ̀ fi mú kẹ́dẹ̀ máa bá ti yín lọ. hòtẹ́ẹ̀lì. ẹ hòtẹ́ẹ̀lì yes. hòtẹ́ẹ̀lì náà wà òkè. ẹ ó yá jẹ́ ká máa five star mo lówó máa sọ. mo kẹ́ máa sọ jẹ́ àwọn ajẹ́ká máa lọ ẹ̀jẹ̀. ṣùgbọ́n àwọn àjọ sùn ni o kí wọ́n kó fáìn. ẹ̀yin àti ta ni ẹ jẹ́ kí ká máa lọ jàre ṣé mo mọ̀ yín ní sí màá fi máa sùn tì yín ni ẹ wẹ̀ wá máa lọ ah, mo dà pé mo ti pọ́n yín létò wá máa lọ. ọ̀rẹ́ ah. mi ò lọ ilé ah. mi ò lọ ilé wọn ibi ilé máa gbọ́n agbé mi ò lọ ilé wọn. ọ̀nkú yẹn kíkà lọ jẹ́ ká lọ́yà kò sí wàhálà yìí kàmá lọ bàbá yín wọ̀ ọ̀tẹ̀ jẹ́ ká lọ ẹ jìde. wàá sùn sí mi ló tẹ. ọ̀nkú ilé tèmi lèmi lọ mo ní ẹ ilé mi mò ń lọ màá gbọ́ <laughs> ilé náà tún wà òkè fàájì náà tún lọ ilé náà ni ká lọ ilé ẹ wá obi jẹ ká lọ sílẹ̀ náà rí. ní sùúrù mo wà òkè o farabalẹ̀ o máa wò mí o máa wò mí o ah! mo ní eh. sùúrù mo wà òkè ṣebí ilé ẹ̀ là ń lọ eh, sí eh, o ṣe. ẹyẹ ẹwà ìwọ kí ló ṣe yín báyìí. mo lo fáì mo sọ lẹ́ẹ̀kan. ó yá ó yá ó yá mo wà ókè o. óyá óyá ẹ máa lọ mo fẹ́ sílẹ̀kùn. ókè sọ́nà lè lè. ẹ óyá ibẹ̀ yẹn ni a máa gbà. àjọ ń lọ yìí. ẹ óyá óyá. màá rún yẹn. Oya, ẹ ṣàjà lọ ẹ pẹ̀lẹ́. sọ pé wàá ṣeré fún. ẹ wá máa lọ ẹ wá máa lọ. wàá ṣeré. óyá óyá óyá. mo wá délé. Ah, ṣẹlẹ̀ kò gbáriwo kí ló dé pariwo. àǹtí ẹjọ́ ẹ má bínú ta ni yín àti pé níbo ni mo wà yìí. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ta lè mi báwo ṣé ẹ̀ràn ti fẹsẹ̀ pé ẹ̀ràn ti fèsì mi mọ́ ni. ẹ dúró àbẹ́yìn ẹ̀yin kọ́ lẹ ta bí ẹ̀ fún mi lánàá ní báà báwo lè ṣe ṣe báyìí èmi ni náà ṣé máa sọ pé ẹ̀rọ ti fèsì ní mọ́lá bíi tún ìlànà àní ní ni. ẹjọ torí Ọlọ́run báwo mo ṣe wọnú ilé yìí tí mo ta ọjà fún yín tán lálẹ́ àná mo dẹ̀ ní kẹ́ wá máa lọ pílẹ̀ ti ṣú pé mo fẹ́ close bó ṣe lè bẹ̀rẹ̀ sí ní mí ẹni pé kí n jọ pé kò síbi tẹ́ máa sùn pé kí n ti bá pé máa sùn bẹ̀ mo dẹ̀ nínú òpé ẹ̀ lè sùn ah. ibẹ̀ yẹn mo dẹ̀ wojú lórójú ṣàánú pé kẹ́ tẹ̀lé mi wá this is my house now ah, kí ló ṣẹlẹ̀. mo nílé tọ̀dọ̀ tèmi náà. that was not what you told me tó fẹ́ fún mi ni pé ẹni pé ẹ kò síbi tẹ́ máa sùn sílẹ̀ sọ fún mi. ẹ jọ mo ní béèrè bí mo ṣe bára mi yẹn kò dáa ṣé kì ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ah! èmi àti yín. ẹ wò burúkú ni yín o èèyàn burúkú ni yín o ah! tẹ bá rí bẹ ṣe pariwo lálẹ́ àlọ́ pé ah, ẹ máa embarrass èmi ni o ẹ máa disgrace èmi ni o mo bẹ̀ yín títí tí ẹ gbọ́ àtìgbà tí ẹ bá mi lájọṣepọ̀ as a matter of fact èmi ìjìkún ní àjọṣepọ̀ mi ò fẹ́ gbà fún yín but fọ́ọ̀sì mi ni. ẹ jọ àǹtí mi ò ń ṣèyàn burúkú mi ò ń ṣe rapist o ó kàn rí bẹ́ẹ̀ ni o. ẹ jọ kẹ̀lẹ́ máa wá wo mo kàn ní little problem ni o little problem ló jẹ́ kí kí n wá sí ṣọ́ọ̀bù yín lánàá. fàdíwò tó yẹ ṣe lánàá mi gan rí i pé ó dẹ̀ pé ẹ̀wà depressed sort of mo understand I understand. àfikún náà ń ṣàánú. ẹni sùúrù farabalẹ̀. kò sí problem kí ni time gan-an ha ah, eh. ah, to six. ẹni sùúrù ẹni sùúrù lè tí mọ̀. mo jẹ́ kí lè mú àwọn security àdúgbò wa wọ́n lè kó lè ṣèyàn lè ṣèyàn tó kọ́ tó màmá yẹn ń pọ̀ mọ́ yẹn ń bọ̀ ṣe é kó máa pa ìdánù ní o ẹni sùúrù náà ẹni sùúrù ẹni sùúrù ẹni kí lè mú.

ṣàánú lánàá yẹn ni o ọmọkùnrin tí mo mú wọlé tí mo ẹ̀kú ni o. ọmọ tí mo bá yẹn dá sọ̀rọ̀ lánàá ti ń pariwo òun ò ṣe òun ò ṣe ó sì padà ṣe náà. báyọ̀ báyọ̀ báyọ̀ báyọ̀ kí la máa ṣe báyìí. bó o lọ ṣe mọ̀ kó kù ni. mo mọ̀ ẹjí yìí mo dẹ̀ gbé mo ní mú fóònù mi lọ sí Instagram ni mo kọ̀ rí bàbá yìí gbọ̀gbọ̀gbọ̀ bí ké rest in peace lórí ẹ̀ bàbá. ṣe é ráyé sórí ẹ̀yọ́ ọmọ yìí pẹ̀lú aṣẹ́wó ṣiṣẹ́ bá káàkiri òun máa gbọ́ rajaraja yín náà nígbà ọ̀pá dijọ́ kan yóò ra dìgbòlugi. tọ́pẹ́ ibi iṣẹ́ ìwé mo ti mú wọlé. wọ lọ́run bẹ́ẹ̀ ni wọ́n bá gbá yẹn sínú ilé wọ́n yẹ kéèyàn máa lọ sílé babaláwo kó lọ ilé wòlíì ni kó lọ ilé àfa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kéèyàn lọ bèrè ọ̀rọ̀ yín wò. ó ọgọ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀kan lọ́tì kan wòran ọgọ ọlọ́pàá mọ òkú oní ọ̀pá. Ah! mi mo sọ bẹ́ẹ̀ fọ ó yẹ ṣáájú bí kí la fẹ́ ṣe máa. gbọ̀n láàárọ̀ kùtùkùtù kí ni mo gbóòórùn eléyìí báyìí kí ni mo lè ṣe o kí ni mo lè kódà ẹ bú mọ̀ bọ̀ mọ̀ bọ̀. ọ̀yà ajá tẹ̀lé yín bàbá. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mo ní mọ̀ bọ̀ kí ló dé gan. kódà mo ti gbọ́ mo ti gbọ́ ohun yìí. bàbá bàbá ìsìnkú ọ̀run gbẹ̀yìndà ìsìnkú ọ̀run gbẹ̀yìndà òpó ìbára yẹn wíjọ́ ọ̀yà mọ̀ọ́dá wọ́n pọ́nrí pọ́nrí pọ́n wọn àṣẹbí pọ́n wọn àṣẹbíyá ọ̀pẹ́ ẹ̀rùjù ọ̀pẹ́ ẹ̀rùjù ọ̀pẹ́ ẹ̀rùjù wọn àṣẹbí yálàmù yálàmù òjò lóró máa mú kí òjò lóró nítalàgbà òkú ìbálàyè wíjọ́ ọ̀yà bọ́ra. Yes sir. Eh? fóònù eh? ni àgbàlagbà lẹ́yìn o fóònù ni eh? òkú ìbálàyè wíjọ́ bọ́ra. ọ̀pẹ́ yà bìrì lọ́dún kí àfẹ́kù bọ́ra ó ní koríko koríko koríko òkúta ọ̀rá yóò gbé bọ́lá yẹ wíjọ́ ògbé bọ́lá yẹ wíjọ́ ìgbódéré ìgbódéré ntàlákà ah iṣẹ́ bàbá mi ni. bàbá iṣẹ́ mo dúpẹ́ bàbá oore ni mo ṣe o oore ni mo ṣe. mẹ́rin máa gbọ́ máa fowó fi mo dúpẹ́ dẹ̀ ah, ó fi jáyé sinmi kún mo dúpẹ́ kọ́ máa sin èmi ò sẹ́ torí nǹkan méjì o torí ah. owó ni ah. tèmi nù. Ah, bàbá ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí lẹ́yìn ni máa fún yín lówó àmọ́ ẹ bàbá èmi àti ẹ ṣe kò sí kò tó bá ṣe. ẹ mm, máa gbọ́ kò lè padà wá mọ́ tó ti gbọ́ bó ṣe ń lọ́hùn àlọ́ rámi rámi ní tó bá parí ẹlú jọ̀nà yóò máa họ ni èmi mọ̀ sọ iṣẹ́ bàbá mi ní máa gbọ́ tó bá ń gbọ́ ẹgbẹ̀jì ẹgbẹ̀jì olóògùn èmi tí mo jẹ́ bẹ́ẹ̀ èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ màá gbọ́ èmi ò gba owó owó gidi fifty thousand ni mo gbà lọ́wọ́ rẹ. ìsìnkú ọ̀rọ̀ ọ̀rọ̀ mo gbé padà mo fò sí mo fẹ́ dànù tèmi mo gbé padà nù kó fún mi kó fún mi lówó. kò sí nǹkan tó ṣàmà ṣe mí mo yẹ wáyé mi àti ẹ tó bá ṣe mí. kò sí nǹkan kan máa ṣe gbogbo gbàgbé gbàgbé kò sí nǹkan kan ayé máa lẹ́ o ayé mu mami ẹ kò lẹ ah, ẹni tó bá sọ pé kò dùn mí kóun náà mọ ọmọ títí ẹ kó lù ú pa kó wá ọmọ bó ṣe ń rí lára. Ah, ó sì ẹgbẹ́ kan jí rẹ̀ jẹ nínú ẹ̀wò tó rẹ̀ lò kéwì ṣe ń kéwì náà lẹ́yìn náà ò dákẹ́ ẹ̀ ẹ̀ ló sì jọmọ́ ẹ wo tiẹ̀ ẹ jọ màmí ẹ pẹ̀lẹ́ mà. olóòwò ìdí ìtọ́jú fún mi yóò dáa ìyá òṣùṣù ọ̀pọ̀ aláàánú mi ó dẹ̀ pọ̀ fún mi lọ́wọ́ ọ̀sì ah, ọ̀sì. mo dá tí kókó o ṣe wọn ò sì kú o ṣe ní tì eh, ṣé bí o ṣe ń kú nìyẹn ni. Eh, ah, fi rẹ fámílì wa lọ. ẹni tó tó ló tọ́jú ẹni ẹ̀sìn mọ́ ah, ah, ah, jí mo mi wá oúnjẹ ọjọ́ mi. bá jẹ́wọ́ ni wàá máa ṣe ní. ọ̀gá sílẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ afa. àwọn ọ̀rẹ́ wo. Ẹ wá ẹ fara yín balẹ̀ ẹ fúnra yín lọ́rọ̀ sọ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbó ajá kémi má wọ inú ilé tí mo fowó ara mi gbà. ọ̀rọ̀ pẹ̀lú wa ṣáàmà ó ti kú lọ́ọ̀sùn kó fi ọwọ́ rogi gbàgbé àwọn akọ́lẹ̀ pa ìwọ mo sọ fún ẹjọ́ pé. òbí wá òbí ìwọ ló máa kú. this man this man killed you. all team not me all team means that ṣe fún ẹ kí ló ṣe ah, kí ló ṣe kan. ẹ̀rí sùn jẹ́ ìméjèèjì ẹni bá kí tó ṣe é. ọkùnrin ara yẹ mi jọ wọ́ wọ́ wọ́n ti kú. jẹ́ kí bá fọ jẹ́ kí bá fọ. ló máa kú bíríbírí lọ́dún rí. yes oṣooṣi oh, sọ́wọ́. bọ́ọ̀lù ọkùnrin náà ti wọ̀ bí òru bí òru ọ̀tá tunu lọ́tọ̀ lọ́kùn tuntun pẹ́wẹ́. keep quiet okun tó pa ẹsẹ̀ òyọ síta orí àti gbogbo ara ẹ̀ ló yọ síta. wọ́n chairman for information o ti kú. o ti kú. ìyá ẹ ti fi ọwọ́ ẹ o ti fi gbé ẹ sí. you are dead and go back to your house wà á rí bẹ̀rẹ̀ gíráàdì ẹ̀bẹ̀ wọ́n ti sin. ẹ náà wọ́n wà á rí bẹ̀rẹ̀ gíráàdì. jọ̀wọ́ ṣépè fún ẹ wọ́n ti kọ ẹrú fún ẹrú ìyàgà fún ìyàgà. ẹ̀rọ máa máa o ti kú àti gbé ẹ lọ sí sílé ìjà ẹ̀ wọ́n á sọ wọn dà you are dead already you are a dead man. ẹ bọ́ tí mo kẹ́kẹ́ jọ wọ́n. mo fọwọ́ kàn fún mo fọwọ́ kàn fún kọ́ fún wa ìjàgbá wo ti kọ́ yìí. ṣé o ma ko ti jẹ mi léṣe. ṣé o ma ko ti jẹ mi léṣe. ẹ kò fún mo fẹ́ wọnú létí mo fọwọ́ àdá nínú létí mo fọwọ́ àdá. ọkọ kí ló dì mú. ẹ jẹ jẹ ẹ ma wọ létí mo fọwọ́ àdá àdá lọ. àdá lọ. mo máa jẹ ìyà kí ló ṣe máa orí ẹ yìí kí ló ṣe. Get out! You are dead. Yeah, you, you are a fine dead man. Fire up! Ogun bẹ tó wù ẹ lọ ma.

ọ̀rẹ́ ò ni. nílé tí mo fún wa ara mi. go back home you are dead. ẹni alábàdà kó má fi ṣe bínú. ṣé mo kú lò mi ò kú náà mi ò kú mi ò kú náà ṣé bẹ́ẹ̀ mi rè mi ò kú. Ah! bánú sọ màmá bẹ́ẹ̀ ni ọ̀sán. Austin Kọ́mọláfẹ́ wá ìlọ́po wíńkì lílì náà àmọ́ ah, náà ti tojú bọ̀ eléyìí ó gidi gan ó ṣẹlẹ̀. thirty five years. ojú la ọ̀rẹ́ ò ẹni agbẹ́bí ní ibi ń dání ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣe bínú. wọ́n jòṣù ká ibi pé kọrùn lè máa wọ̀ wá o. ee bàbá mi dákun fi ẹ̀ṣọ́ mi o àmónídìre táyé mi dire mo nídìre táyé mi má dire ó dire jọ̀wọ́ jẹ́ káyé mi dire ó dire jẹ́ káyé mi dire torí báyé ah! burú mi ò kú mo ní pé ayé burú o wọ́n lè sọ gbàdọ̀gbun wowowo mo ní páyé burú ayé ṣòro mo ní páyé burú o wọ́n lè sọ gbàdọ̀gbun má jẹ́ kí wáyé bí ah. àlá ìwà òkú. Mami! Yeah. Yeah. Yeah. Yeah nígbà tún ní ìyá tó bí mi ò gbà mí gbọ́ báyìí ni èmi ò kú ṣé mo jòkú báyìí ni màámi èmi kọ́ ni mo pa èmi kọ́ ni mo pa ọ́ yẹ́ẹ̀ ló dáná. màámi jẹ́ iná òfin gbà mí gbọ́ ni. ọ̀sìn èmi kọ́ ni mo pa èmi ni mo bí èmi kọ́ ni mo pa mi ò lè pẹ́ mi ìlọ́wọ́ nù kú ẹ̀ èmi mo bí ẹ̀ èmi kọ́ ni mo pa ẹ̀ èmi kọ́ ni mo pa ẹ̀. ṣàmàtún ni ìyá tó bí mi lọ́mọ òtún gbà mí gbọ́ báyìí èmi kọ jọ èmi kọ. ọmọ ìyá mi ọmọ bàbá mi náà kú. òkú ni ẹ òkú ni ẹ òkú ni ẹ. mi ò kú wá àmì inú ayé wo lélẹ̀ ìtàn tẹ́kíbọ̀dì ò gbà mí gbọ́ pé mo kú ẹṣẹ́ mi mo wá kú ni èmi kọ́ èmi kọ́ ọmọ òkú máa ń mi ayé mi èmi ò kú òǹbí yìí o èmi ò kú òǹbí o tẹ́ ẹ̀ bá gbà mí gbọ́ mi ò ní kú òǹbí bíbá ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. bàbá chioma bàbá chioma ìjọ austin ló wálé ah austin tó ti kú wálé o ohun tí èmi kọ́ ni mo pa mi ìmọ̀ kankan pa ọ̀pọ̀ ẹ̀ rárá o bó ṣe wálé tó yọ sí mi nìyẹn o ẹ gbà mí o ẹ ṣàánú mi o ẹ mọ wálé ilé ni mo wà ilé ni mo wà mo tilẹ̀kùn mọ́rí ni ah, bóyá yìí wà ní ọgbà ẹ eh, inú ọgbà bóyá yìí wà ní ọgbà ẹ gbà mí ẹ jọ ẹ̀rọ mi kalẹ̀ mi ìmọ̀ kọ́kọ́ pẹ̀ ọ̀dọ́wọ̀ ẹlẹ́dà gbọ́ mi ì ṣe ìkọ́kọ́ fún mi mọ́ bí o ó dà ó dà mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣé ẹ ọ̀dọ́wọ̀ ìmọ̀ kọ́kọ́ pẹ̀ mi ì pa ọmọ mi tí mo bí yémi ni màá pa ẹ́ ní ọwọ́ yémi ló yọ sí wọn tó ti kú. káyé máa máa rí mi mú. ẹ jọ ẹ máa gbà mí ọmọ ẹ̀gbọ́n mi tó máa ti kú látà náà tá a sin ló mọ̀ tó padà wáyé lónìí o ló tún bẹ̀rẹ̀ sí ń fa wàhálà gbogbo àdúgbò àmọ́ kọ́tà máa ṣe tí mo ní kí n sẹ́rẹ́ bá yín kí la máa ṣe ẹ̀jọ̀ ẹgbà mí. tọ́lọ̀ yóò bá yé mi ohun tó ń sọ fún mi ní sẹ́ni pé ọmọ ẹ̀gbọ́n rẹ tó kú ẹ dẹ̀ ti sún lálẹ́ wàláì tàláì ẹ ti bu yẹ̀pẹ̀ sórí rẹ̀ wàláì tàláì ẹ tún wá rí orin káàkiri. gbogbo àdúgbò kò sí tó gbàyàn mọ́. tó bá rí bẹ́ẹ̀ kò kúnnù èmi gangan oògùn èmi gangan lọ́pẹ̀ lóògùn àwọn kan tiẹ̀ tún gbà mí gbọ́ ọmọ pè mí lọ́lọ́run ayé àwọn kan tiẹ̀ tún wá wò mí sùsù wá ni mo tún jọ wòlíì òṣó lẹ̀ ẹ̀yin wo fọkàn balẹ̀ àbúrò rẹ̀ òkú nù àwọ̀ abẹ́ ọ̀tún pa àrùn lọ sí ọ̀run kó lọ fọwọ́ rọ gígàgbé. ó wà á da fún yín yóò da fún yín ah, ah. ẹjọ bàbá. irú wà burúkú òrùn ṣé báyìí bá ṣe ìmọ̀ yín nù. láíláí mi ò mà dídé lẹ́yìn o. ó dé ọ ah, lójú. wà láì tàbí sọ́ọ̀bù láàrin. ó dé ọ lójú. aláàrírí sẹ́. ó màá jẹ́ kó yẹ gbá kí ló tó má tó rí mi ké àwòrán sàṣà lójú kó má tó rí mi wò ẹ̀yọ́ ni má tọ̀ sálà mo tọ̀ sálà wọn bá rí fọkànbalẹ̀ yìnbọn tún pa. ọmọ níṣẹ́ dé torutoru wọ́n ṣòṣù ká ibi pé kọrùn lè máa wọ̀ wá o. ee bàbá mi dákun fìṣọ́ ẹ̀ṣọ́ mi o. àmọ́ ní dire ayé mi dire ooo ní dire ayé mi má dire ooo ẹ dire dire ó dire jẹ́ káyé mi dire torí páyé burú ayé ṣòro mo ní pé ayé burú o wọ́n lè sọ gbàdọ̀gbun wòwòwò mo ní páyé burú ayé ṣòro mo ní páyé burú o wọ́n lè sọ gbàdọ̀gbun. Guy. <laughs> Ṣé bínú? Àná tuntun. Inú kẹ́yìn. Ẹ má bínú. Mo ti ní um, kọ́ba yín sóúnjẹ. I wouldn't know. Rice mo ní kọ́ba yín ṣe ṣó wa òkè. Ẹ bá rí àlùbọ́sà sí. Bí ìbá rí ìsẹ̀mú. Ní òkèlè. Irọ́ àlejò kọ́dà pé fún aláfọ̀ọ́dù àlejò báyìí inú wa ti kún. Ráìsì làlejò. Ráìsì òkèlè. Gbogbo sí i lórí burúkú ọmọ haúsá. nítorí fún eh, àwọn iṣẹ́ àrà iṣẹ́ ìyanu tó ti ṣe láti ìgbà tí Austin tó jọ̀rọ̀ ẹ̀ tí a ọkọ tiẹ̀ kó ti papòdà èèyàn nínú ọ̀rọ̀ èèyàn ò rèé ń ṣe ọ̀nà ó gbìyànjú o ó ṣe nígbà ayé rẹ̀ ó tún ṣe lẹ́yìn rẹ̀ náà tó rówó tó fún wa tá a fi ṣe kínní first táwọn èèyàn wọ̀ fún candle night ah, àwọn ará àdúgbò gba àwọn bọ̀yá àdúgbò wọn ni àdúgbò lọ rẹ̀ o ṣe ń gan àrílẹ̀ àfiṣètè àfiṣètè àfiṣètè. ẹ ẹ wọ mo pé kò lè tó bẹ́ẹ̀ yẹn torí mo wà ní position láti ṣe ni tèmi ò bá ṣe ẹlòmíì máa ṣe ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti pé ká tún máa gbàdúrà wípé gbogbo wa àníkánjú kú ẹni tó ti kú náà ọlọ́run á bá wa it's fine. it's fine. it's fine. owó ṣe ọba ṣe sọ. <laughs> sorry o. <laughs> anyway it's fine. Um, um, really um, what's going on? ẹni pé fẹ́ mi sàn ò tó yà mo ṣe ní kẹwọn. Eh, ara ìdí tá a fi wá kò ní mo ti sọ síwájú àkàndó kíláàsì òjì náà. yàrá o yàrá o eh, no that's not fine it's not fine <laughs> it's not ọmọ tó you see Long. <laughs> o ah, you're so beautiful. ah no be no yeah sorry you so helpful ni ọfẹ sọ so serious beautiful. you serious ni set of teeth is ah, ọmọ mi you are so brutal. aláwa dàní. actually actually you see gbogbo owó tó ná i appreciate you. i appreciate you. and then you see tí ẹ̀ ń bá wo ọmọbìnrin tó ga báyìí tí òun náà ju owó yẹn fún ọ̀rẹ́ wa yóò gbé tí o fún lọ́mọ. sọmọ kó sunkún náà lẹ́ẹ̀kan láti pọ̀ má fi ọjà. wọ́n ò pé ibi bí mo ṣe wà ẹ́ kówó ẹ̀ má gbé torí ìjọba ọlọ́mọ ló láyé. madame ẹ ṣe tv dáadáa a ṣe sixty five inches ní tẹlifíṣàn ìbùkún ó tún kò ìbùkún rẹ̀ kí sixty five inches guys what's really going on. lẹ́sìn ẹ fẹ́ rí mi. no no we bá a ṣe ọkàn wa balẹ̀ ariwo ṣe ṣe bí gẹ́gẹ́ very very lovely very neat gbogbo ìwò ṣe neat nílẹ̀ náà neat ọkùnrin máa neat mo ní kí wọ́n bá ẹ tọkàn ọjọ́ neat papọ̀ you understand you see ọmọkùnrin ara mi gan-an actually tí mo fẹ́ ta wá sọ but mi mainly ni pé bó ṣe wà ẹ́ iná máa bí Austin ọlọ́run pé kò fi ọmọ lẹ̀ pẹ̀lú ẹ̀. ṣé níbọ̀ ìyá rẹ̀ ni lọ́wọ́ kí ni yọ wàhálà rẹ̀. and we see Adigo, you are so calm, so respectful. So Mwaripe, ó wà reserved. Bẹ́ẹ̀ni. And the kiri serve má bàgbẹ́. Thank you, Bajaji wà ní sáà wàhálà rẹ kò yá máa lọ. kí n máa kí n máa fill up the ah. the tank so that kó má lọ dry. wàhálà ẹ̀ pọ̀ eléré ni no i'm not joking. shut up. kò ní dáa fún un sọ tí wọ́n sọ. you are mad ó dàbí orí ẹ̀ ti burú mo rò bórí ẹ̀yin méjèèjì jọ dàrú papọ̀ ṣọ́n ṣe yín ni will you just keep quiet and allow me to talk ṣe ṣeré ni sórí yóò pé ni are you that stupid oh ẹ ti rọ́bọ gọ́tà àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ̀gbọ́n ni àbẹ̀gọ̀ ọmọ títí lẹ̀ ìwọ gangan ló ṣẹ̀yìn méjèèjì inú ẹ̀. because kò yé mi o nígbà tí ọ̀rọ̀ ẹ̀yin fẹ́ mi tí ò wá sí mọ́ ẹ̀yin ìwọ yìí pẹ̀lú bó ṣe rí tó dàbí tó dàbí nǹkan tó ń pàdé nínú pálíṣà náà ìwọ are you that daft are you stupid just keep quiet torí ọlọ́run ẹjọ́ yín kọ̀ náà ìgbà tí mo ti ń gbé kọ́ yín tí mo ti ń fún yín lówó tí mo dẹ̀ ti ń jẹ́ kẹ́ wá sínú ilé mi ó ṣe ní má sọ̀rọ̀ ó rí pò stupid ìwọ ó dẹ̀ dàgbà ó dánú ó ponú. ó ti à ń lo owó wa nìyẹn ọmọdé ni. ẹ àbúrò olórí burúkú ni ẹni. ọ̀rẹ́ tí wọ́n lo ẹlẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ló ṣe sọ benjamin. kí ló tún já náà. bẹ́ẹ̀. max yẹ́ yẹ́. lọ́tọ́ jálẹ̀ fún wa ẹ bó wa mi ti ráìsì ráìsì owó ẹsì. ráìsì ẹ jọ ẹ má bínú ẹ má lọ. kí ló ń ṣe desktop ṣé mo bá àgbàlagbà ni ẹ wá máa lọ. desktop desktop kí ló ń ṣe. mo kàn jọ bọ̀ tí ni ìwé dé wà lórí mi o ẹ dìde kẹ́. ìyá ìwé mélòó ni irú ẹ lọ. ẹ wá máa lọ ẹ máa lọ ẹ sọ́ọ̀pù ẹ. ẹ wá máa lọ ṣé mi mo dá wà láàbẹ̀ ṣe sùúrù èèyàn máa ń ṣe kí ni ṣe kí ni ṣe. ẹ jìjẹ jìjẹ jìjẹ jìjẹ kẹ bọ́ta jọ ẹ bọ́ta tó ń yẹn bí kíni. ó yá àtàmà fún fún yẹn bọ́tà. wò ó rí bínú àṣàjà mi mọ ṣáàjì lọ. ẹ bọ́tà mi. rọ̀dà fàìn ṣe é. ẹ jọ ẹ fún mi lówó mo fẹ́ jẹun. I'm not hearing what you are saying. What are you saying? Okay. Auntie, please give me money. I want to I don't have any money. God will provide for you àǹtí àǹtí àǹtí. olóòjì ọmọ òjé òkútu òjé ò máa rọtí wẹ̀ bí òjò hmm. òjé ò máa jẹ̀gà kẹ́ ẹ̀ má mòró rẹ̀ sí àmọ́ ojú ogun bá burú tó kú lò jẹ́ àmútan ẹ̀gà méjì wọn amúbọnu wọn máa rún kúrẹ́kúrẹ́ tó kú lò jẹ́ ọmọ arọ́tí bí òjò ó ní bí wọn bá ń dáṣọ ìpínrin lépínrin tí wọn ń dáṣọ ìpínrin lépínrin kì í sasọ tó lòdì dá láṣọ ọ̀múrọ̀rùn aṣọ ajá pẹ́ lánàá lóòjó dá lásọ ọ̀múrọ̀rùn ọmọ apájá fowó ra wọ. Ah, bàbá mi ṣe ni tẹ bá ti ń kí mi báyìí orí mi máa ń wo inú mi ṣáà máa ń dùn gbogbo ìgbà bí kẹ ṣáà máa kì mí lọ kẹ má dúró mọ́ ni. kò gbọ́dọ̀ mú wù nígbà tí èso máa lè orúkọ ẹni nìjánu ẹni. Ah, àbí o eh. ah, ẹ bàbá mi ọ̀nà bíṣẹ́ ni mo wọ̀ nígbà tẹ pè mí bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ẹ̀rù ti bà mí pé kí ló lè ṣe máa ṣe bàbá mi mo ṣe sáré wá pé kí ló ṣẹlẹ̀ tẹ́ sáré pè mí pé pàjáwìrì báyẹn yóò bọ̀ sí pàjáwìrì. bàbá mi kí ló ṣẹlẹ̀. kí n so mọ́jú. bàbá mi kí ló dé. ta ló ṣe yín ta ló kí ló ṣẹlẹ̀. èmi àtàwọn àjọ̀nú ni wàhálà ìpọ̀ o. bàbá mi ẹbùn ẹ máa pè mí ní pé irú pàjáwìrì báyẹn mo kí ló ṣe yín àtàwọn àjọ̀nú yín báyìí. ìwọ ló ń wò pé pàjáwìrì ni sórí wo bí ọ dàgbà ẹ̀mí rẹ̀ ogun. àṣẹ àṣẹ àṣẹ. ọ̀tún sóyún ọ̀fẹ́ ìgbọ́mọ̀. àṣẹ. bọ́ọ̀ tiwa ẹ̀ ọ̀ ọ̀ bí sùn ọ̀ bí wà rẹ̀ ọ̀sìn ní fojú sunkún ọmọ kankan tó ọba ní. àṣẹ bàbá mi kí ló ṣẹlẹ̀. ìfẹ́ fojú sunkún ẹ̀ lágbára elédùà ọ̀wá ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí. wo bí èmi ò fẹ́ sunkún ọmọ. bàbá mi ẹ wo ẹ go straight to the point kí ló ṣẹlẹ̀ gangan ẹ má dẹrù bèmi jàre. straight náà ni tí n bá tiẹ̀ wọ́ sí ọ̀rọ̀ ẹnu mi tún wọ́ ni. ó dà kí ló ṣẹlẹ̀. nígbà tí wàhálà ìpọ̀ èmi náà wá jí mo wá bẹ̀ àwọn àjọ̀nú pé kí ló dé kí lẹ́ ń gbìyànjú àti sọ fún mi ọ̀rọ̀ rẹ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ni. ìjọ kí làwọn àjọ lóyún ni mo ṣe o. wọn ló ti lóyún wọn ló sì gbọ́dọ̀ ṣẹ́yún àjọ ńlọ sábẹ́ fún mi o. Ah, bàbá mi bàbá mi ẹ wo ayé ti wà civilized ewu àwọn àjọ lóyún ṣé ọdọ àṣẹ fẹ́ gbọ́ èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi fúnkẹ́ o kò sóyún kankan lára mi. Ah. fúnkẹ́ ọmọ mi ọmọ pé bí ológìnní bá ti bà lóòlé ojú rẹ̀ máa tó lé tó ko ní tí a sọ fún mi mọ́ sọ fúnkẹ́ ò ti lóyún ọ sì gbọ́dọ̀ sẹ́yìn o sọgbọ ewu ń bẹ ń bẹ ìhun eh. tó wá gbà ń bẹ tó jẹ́ kó kó pàtàkì ni pé ẹni tó fún ọ lóyún báyìí jẹ́ kémi. <laughs> bàbá mi ẹ wọ ẹwù àwọn adáyé àwọn adáyé máa pọ̀ ẹjọ́ tó yára bàbá mi ẹ bàbá mi ẹ wá ṣe fẹ́ gbọ́ èmi ò lóyún o èmi Fúnkẹ́ bí mo ṣe jókòó yìí mi ò tẹ̀sí lóyún o èmi ò lóyún o. Fúnkẹ́ ah, ah. tó o bá mọ̀ wípé ntẹ́mi sọ yóò dán lójú mo lè fún ọ lówó nísìn àbí kí n gbé ọ lẹ́yìn ká lọ síbi tí a ti máa tẹ̀sí ìyàwó tí a máa mú tọ̀ dájí lọ kọ́ lọ yẹ̀ wò tọ́ ọ̀ bá ti lóyún pajá fún mi máa jẹ. ó dà bàbá mi ṣe fẹ́ gbọ́ tèmi ṣe máa gbọ́ nǹkan tèmi bá sọ fún mi. mo fẹ́ gbọ́. èmi bí mo ṣe wà yìí èmi ò lóyún kankan ìjọ torí ọlọ́run mi ò lóyún kankan. fúnkẹ́. bàbá mi mo ní mi ò lóyún ẹ mi ò lóyún jàre mo lóyún. mo lóyún fúnkẹ́ ṣe pé mi ò ní pé bí sùn lálẹ́ yìí búrẹ́dì rè ọlọ́run elédùnmarè mo dúpẹ́ o pé mo ò pé bí sùn lálẹ́ yìí. Ọlọ́run pé. Ah, ayé kan náà kò dùn báyìí lọ. ẹ máa bẹ máa bọ àwọn ilé ibi tó máa ń wà lálẹ́ alẹ́ ni. arákùnrin kí ló ń ṣe ń bí. ẹ kì í ṣe pé bóyá mo fẹ́ dúró bí náà kàn ní kí n sinmi ráńpẹ́ ni tí n bá ti sinmi tán màá máa lọlé. mo fẹ́ sinmi. mo fẹ́ sinmi ni. àwọn gbọ́n burúkú tẹ máa ń dá nìyẹn ẹ máa ṣe bí wèrè máa jẹ́ ọmọ ọlọ́mọ gbé. bọ̀dà ẹ jẹ́ ń sọ kankan fún mi èmi mi ò kì í ṣèyàn burúkú o mo kàn ní sinmi kì í sinmi ránpẹ́. kì í ṣe ẹ̀dá sókà tí ẹ ni. bọ̀dá kì í dáṣẹ́ pé mi ò nílé mo nílé wọ́n lé mi lé ni bọ̀dá ẹ kàn jẹ́ ń sun bí mo bá dàrọ̀ la ẹ mọ̀ bá tèmi lọ. níbo ló fẹ́ sùn. ẹ tún bá wọn rojọ́ ẹ má gbọ́n kankan lẹ́nu ẹ lé wọn á ní ẹ lé wọn. kò sáyé ẹ bí ó yá gbéra gbéra ṣe ló nílé ṣe ló nílé ẹ bá ń bẹ̀ wọ̀ gbéra ó dùn mí. tí o fẹ́ mọ̀ ń bẹ́ ṣeré ni. ó dùn mí. dìde. ẹ jọ dìde. ẹ yẹ sun mi lálẹ́. ibo wọ́n ní kẹ́ẹ̀dì díẹ̀ dìde máa lọ. máa dìde máa dìde. ẹ ẹ ẹ ẹ ẹ ọ̀rọ̀ ṣe ń jẹjọ. sáré sáré sáré ẹgbàlẹ ẹgbàlẹ ògùn rẹ sáré. àǹtí ń dẹ́sẹ̀ ní ọ̀dà o. bẹ̀ṣẹ̀ ń dá sókà lẹ́nu yẹn. wọ́n ti ẹ̀ ń pè tẹ́lẹ̀ nílé yóò ṣe káyé máa máa rí mi mú òye. ìjọ tí mo wá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn bàbá mi ẹ jánà o. mo jánà. ẹ wo bàbá mi. ṣé bí ọkọ̀ ságbà mi mi mo ti ń jánà káàkiri. ẹ wo bàbá mi. èmi kọ́ mo jánà àwọn orúmọlẹ̀ lọ jánà. mo mà ti lóyún. ṣé bí mi sọ fún ọ àwọn gúnugún bà náà lé ojú tó lé ojú tó kó wọ́n sọ nǹkan fún mi pé ó ti fẹ́ra kù ó sì bá mi jìyà. ẹ má bínú. ó ṣe kìlọ̀ pé. bá mi wà lọ́wọ́ o. ó ti lóyún. mo ti lóyún o. ká máa jó ká máa yọ̀ lókun kò sí nǹkan kan mọ́. bàbá mi ọ̀rọ̀ ọjọ́ kọ́ ló lé yìí wàhálà wà o wàhálà wà. wàhálà wo wàhálà lóyún níní. báwo mo tiẹ̀ ṣe fẹ́ sọ. kò sí wàhálà lóyún. Ah, bàbá mi ẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo ṣe fẹ́ sọ ẹ ṣàjẹ́ kí n sọ oyún tí mo ní yìí bàbá mi òkú mà ni mo lóyún fún ah, èmi mà bá mi o. ẹ ń gbọ́ dáadáa òkú ló fún ọ lóyún. òkú ni o òkú ni ẹ kò ní ní ìmọ̀ mọ́ o. ibo ló ti pàdé òkú ọlọ́bẹ̀rẹ̀ grand. mi lọ́bẹ̀rẹ̀ grand ibi tí mo ti ń ṣiṣẹ́ náà ni wá síbẹ̀ wá rí ibi sùn mo dẹ̀ ní kí n ṣàánú ẹ̀ bí mo ṣe mú lọ sílé nìyẹn o bá fagídí bá mi lò pọ̀. bóòlù ti rojọ́ ọ̀hún ti rí kàtìkàtì ọjọ́ ọ̀hún hàn lẹ́nu èèyàn òkú amutí sí òkú a máa mutí ni. mi ì pòkù ni bàbá mi ìgbà tí mò ń wo Facebook ní orí kíní ti máa ń wula máa wo social media bí mo ṣe rí nìyẹn pé ó ti kún kọ rest in peace sí babaláwo dẹ̀ ti bá mi lè lọ àtìgbà yẹn báyìí ló ti lọ tí mi ti rí mọ́. Ah! wàhálà ló fi ṣe ah! oyún tó ní bá náà gbọdọ̀ ṣe ah! ọ̀ràn mà ní. bàbá mi bàbá mi ojú òun àgbẹ̀dọ̀ ti mí ẹ̀mọ̀ kí mo ní yín kí ni bá ṣe báyìí ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ìmọ̀ọ́mọ́ o òkú ni mo lóyún fún o ẹ̀kú ni o. ẹ̀yin ikú ti jáde ọ̀sán ẹ̀yin kúnlógó bà lóòlẹ̀ ojú tó lé ojú tó ko ẹ̀yin kú ti jẹ̀bi ọ̀sán ẹ̀yin àkàlàmọ̀gbò ti jẹ̀bi ooru. Eye fífi apá mi ọ̀tún igba obìnrin fi mí jẹ ẹyẹ fífi apá mi òsì igba obìnrin pa mí jẹ ẹyẹ mọ̀fínmọ̀fín gìnì tó ti inú ọ̀gán mi lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ mi níhò tèmi ìbẹ́lẹ́gún bá pé egun egun ajẹ́ gbólóró bá a sì gbọ̀nà bálábálẹ̀ kíríkì yìí gbàgbọ́ kóòkùn bá àwọn láàrin wọn gbalẹ̀ àdá tí àtètòrò torí àwọn ẹgbẹ́ wọn kún òrìṣà. àti òrìṣà lẹ́nu mi o àti òrìṣà lẹ́nu mi èyí tí mo bá wí ni rúmọlẹ̀ ọgbà o àti òrìṣà lẹ́nu mi o. tó fún ọ lóyún yìí ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀hún lọ́wà. ṣé bí mo sọ fún yín kò kú ni òkú ni kò lọ ọbẹ kò lọ ní kò lọ. ń bẹ lókè ìgbẹ́ o. ẹ kò tí ì lọ <laughs> ìmọ̀ ọbẹ̀ kò tí ì lọ agrande. a sì gbọ́dọ̀ rí. bàbá mi báwo lè ṣe sọ̀rọ̀ bá ṣe a máa lọ sí ibẹ̀ agrande lọ́mọ àwọn òkú ni. a gbọ́dọ̀ wá rí o bíbẹ̀ kọ́ ibi ibẹ̀ ọ̀pọ̀ jure ibẹ̀ lọ. ẹ ó dà ó dà ó dà kí ló fẹ́ ṣe bàbá mi ká ní ìwọ nìkan ní ọkàn ní ọ̀dà ìdí ọkàn mi bẹ́ẹ̀ pọ̀ ju tọ̀dọ̀ rẹ lọ. Eh, ṣàfẹ́ ló máa wá bẹ̀rẹ̀ gíráàdì ni bàbá mi báwo la ṣe fẹ́ ṣe ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. Eh, ìyá mi ẹ má dògbò tì mí eh, ah. ẹ má dògbò tì mí. torí páyé burú ayé ṣòro mo ní pé ayé burú o wọ́n lè sọgbà lókun owó mo ní báyé burú wèrè ayé ò ṣe ní mádùn jẹbi àná wèrè tó sílẹ̀ ó sí lóṣè tó lóṣè àìsàn nígbà tí mo pín nǹkan tó fẹ́ ṣèrè ó ṣe kúfẹ̀ kókó magi wá kókó sí lọ́kí máa wọ́n sí mi bá ti ní ìdí magi magi lè yọ̀rẹ́ wo ní kọ́kọ́ gbénu méjèèjì báyìí. tó bá dénú wa mọ̀ sẹ́pẹ̀tà ara wọn. àmọ́ rẹ ti pọ̀ ju owó ń dẹ́sí tó kónú oúnjẹ báyìí nísìn hmm? mi ọmọ wa láàárẹ o. lọ ló ń gbé mi ló ń gbé jẹ ló ń gbé jẹ. ó yẹ njó wéṣù ni torí mi mọ tójú mi ní kó tó lè pa lọ́ra olùsí àbò kí ẹran kò kú sí tẹ̀lé jẹ kò ní ṣe ọ̀dọ̀ ọwọ́ méjì ló fi mú sí kí n ṣe é pè fún ọ ni. báwo ni wọn mú ti rí. àmì láìpẹ́ ọba ni mo bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ dání pẹ̀lú mi mọ́ tọ́ máa bí ẹni tuntun pé fún kílẹ̀ kan ń jẹun báyìí hmm. wọ́n máa ní wọ́n sì ń rí bọ̀bọ̀ yìí pẹ̀lú o ìbọn tó pa wọ́n ní tó bá tẹ̀ fẹ́ àpẹ́ sáwọn èèyàn sìn òun àpẹ́ ń fọ́ọ̀mù wèrè ni ẹni tó ti kú wọ́n níbi wèrè báyìí nísìnyí àpẹ́ ẹni sìn. ṣé lè ga mutum kẹkẹ pàlẹ́ wo ló pa káì báńdà sọ. ọlọ́run sì ń ṣam ṣeun ló kọ mi wọn bá náà so bá náà so fòtó ọtẹnu mọ tani ò mọ pé wọ́n lọ pa kò sẹ́ni bọ́dì ń bí ìjà àjọmọ́ láàrin ara wa ìwọ lọ pa èmi mọ̀ èmi wọ lọ pa tó ń gba tó ń ṣe à kó jọ ń torí ọlọ́run fẹ́ wèrè ìwọ lọ pa mọ́ òun lẹ̀ ní ńlá ẹni tó rí i wọ́n sẹ́yìn píṣọ ẹ̀ sí mi whatsapp ni tí báyìí pé second phone mi ti kú wọ́n ní tó bá fẹ́ àpẹẹsẹ àwọn èèyàn báyìí yóò tún yọ bí wèrè ni ó kú rẹ̀ kò tiẹ̀ wá kọjára ayé kò jẹ́rú ọ̀run ọlọ́run lọ́mọ bó o ṣe ṣe ọjà wèrè gan wa ti máa ń tẹjọ iṣẹ́ yẹn mọ̀ pé babaláwo tó bọ́ ṣe kogi ní tiwa olórí kú ni máa yẹn ọkàn mọ ọmọ ọlọ́mọ ó pa sí individu. ẹnu àti takoko má jẹ́ kí wọ́n doṣù ká ibi ilé mi lórí ó bà mí ayé burú ayé ṣòro ayé burú o wọ́n lè sọ gba àdọ̀gún o. káyé máa máa rí mi òye. mi mú o. káyé màmá rí mi mú o. Eh. ìwọ orí mi yé mo bẹ̀ a o màmá gbàbọ̀dé o ìbọ̀dé ayé dára o kí wọ́n má rí mi mú o. bẹ̀bẹ̀. káyé màmá. òkun láyé afẹ́ni ọlọ́run bá fún lóore ọ̀fẹ́ ló lè làájá jíjí mo jí mo mi wá oúnjẹ ọjọ́ mi lọ má jẹ́ n pàdé ohun tí ó jẹ mí jíjí mo jí mo mi wá oúnjẹ ọjọ́ mi lọ má jẹ́ n pàdé ohun tí ó jẹ mí. torí pé wọ́n burú wọ́n burú wọn ò dáa wọ́n fẹ́ bá ohun tó dára jẹ́. wọ́n fẹ́ bá wẹ̀rẹ̀ bá àwọn ọmọ ìyá ìjà ìṣá. ọbọ ń pè àbúrò kúkú dẹ. túbàì túbàì. sọ́mọ́sọ́mọ́ kókó rí burúkú ẹ̀ kókó sí lọ dìde máa bọ̀ dìde máa bọ̀ súnmọ́ bí súnmọ́ bí kí ló ṣẹlẹ̀ ibo ló ti wá ibo ló jà kí ló ṣẹlẹ̀. ẹ jọ mi ò mi ò jà mi ò jà fún ìlú kankan eh. ẹ jọ mo kàn ní kí n wá wá. ṣé ìbàjọ́ bí tó ti ń tọrọ owó ohun tí màá jẹ́ bàbá ilé bàbá mi ìbàjẹ́ olè ilé ọ̀nà tó lè bàbí ìbàjẹ́ fún wa. kò lè bàbí kò lè bàbí ìbàjẹ́ àbíwọ́ dìde náà dìde náà dìde dìde eh, eh, dìde dìde wá wá wá ẹ filẹ máa nà ẹ filẹ bilẹ wá wá kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan ibi ló ti wá kí ló ṣẹlẹ̀. ǹjẹ́ màá jẹ́ nìkan. Baba, ó le lélẹ̀ ẹ̀kọ́ lélẹ̀ kó lè má ba bíbà jẹ́ a. Ah. ẹ filẹ̀ filẹ̀ ẹ jẹ́ ká máa ṣàánú ó fi ọdún ẹ wá súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí àbúrò ló ti wá ah, àbúrò ẹ̀ tó farabalẹ̀ àbúrò mi ló di ìlú ìyá mi lóyún lára báyìí àbúrò mi ṣe wá pa. èkó ni ní sars mi báyìí tó kàn dàgá ó máa dàgá ó máa tọ owó ni ó dẹ̀ yé mi. tó mọ ni báwo ni ọkọ yẹn ṣe báyìí ṣé mọ ni. ṣé bẹ́ẹ̀ sísẹ́ni sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ́ yìí o. ilé ni sọ̀rọ̀. mo mọ wá wèrè mo mọ ẹ má jẹ́ kó lọ. mo má bò mọ̀. ibi ṣé o má bò mọ̀ ó dàgbà tí ò yá omi tó máa bọ̀. ó dàbí pé mo ṣe mí ẹjẹ́ kí n máa lọ. o ṣe ọ̀pọ̀ òun ni sa. ọgbọ́n mi òun ni. o máa bọ̀ mọ̀. òun ni. mo mọ̀ ṣùgbọ́n. ee eh, sadiq kókó ẹ̀sùn mọ̀. ọgbọ́n mi jíjí mo jí mo mi wá oúnjẹ ọjọ́ mi lọ. ẹ̀gbọ́n mi ohun tẹ́ ń sọ látẹ̀kàn kò yé mi rárá ìgbà tí mo kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ mo dáùtù ni bàtẹ́ náà tí wọ́n á sọ ọ́n sì ń pé arákùnrin tí Fúnkẹ́ fẹ́ ni eléyìí wọn ò pa ṣé wíwọ̀n báyìí ló yẹ kí Fúnkẹ́ fẹ́ ṣá. Ah, ẹ tí ó fẹ́ nù torí orí rẹ̀ lọ́ọ́ bá wá abẹ́ ah, kò sọ fún ọ pọ́ǹtì lóyún oyún tí ń bẹ́nu rẹ̀ mí kí mo fún arákùnrin kan ló fún ọ lóyún. èmi kọ́ mo ní kọ́ fẹ́ orí rẹ̀ lọ́ọ́ bá wá o èmi mo sọ bẹ́ẹ̀ orí rẹ̀ lọ wà àmọ́ bó ti wà ẹ̀ ìwọ̀n tèmi rí ẹ̀ rí ńlẹ́. bàbá. bó o lọ ṣe ṣe akọ ẹran tó fi dàbò mọ́ ọ lọ́wọ́ kí ló dé tí wọ́n wà ọ ní egbò alàyè tí wọ́n rí ọ nípò òkú kí ló ṣẹlẹ̀ sí ọ gangan. bàbá kò yé mi náà kò yé mi náà mọ bí mo ti kọsẹ̀ ìmọ̀ kò yé mi àwọn bàbá mo mọ̀ pé ẹ̀yin mọ̀ dájú pé mi ò kì í ṣòkú. òkú náà abara méjì náà ni wọn ẹni ẹ bá ti ń rí lọ́tún tí ẹ ń rí lọ́sì ó ti dabara méjì kí ló fà <laughs> bàbá mi ò ń ṣàbàrà méjì ìkú mi bá kú màmá pé mo kú mi ò kú bàbá. ọmọ ìlú wo ni ọ. ọmọ Abẹ́òkúta Abẹ́òkúta mo ti wá bàbá. o sì lẹ́bi. mo lẹ́bi mo lẹ́bi àwọn ẹbí mi wà. bàbá rẹ̀ ń kọ́. bàbá mi ti kú tipẹ́ mo mọ̀ ẹgbẹ́ kan ní bàbá mi ò kú ní bàbá mi ò gbà mí gbọ́ ìṣògùn bàbá ẹ ràn mí lọ́wọ́ mi ò ṣògùn bàbá mi ò kú ìyá mi wà mo sì ní ìyá mi. ẹrù tí ń bẹ lórí ọmọkùnrin bó ti sọ pé òní ìyàtọ̀ mọ̀ lù wọ́n á rìnrìn àjò ni o. a máa rìnrìn àjò. ayé máa lẹ o. tá a bá ní kíbi ó sú ibi a tá a bá ní kíbi ó fò ibi a fò ibi a fò àrèbàdà pa ìbàdà yà pa ní ìṣẹ̀lẹ̀ yẹyẹ bíi ìyá rẹ bí ọ̀nà kíbi ọdẹ yìí lẹ́yìn rẹ o pàlàkà sọ́gìdìjì lókè ìbárànbá kò tó dífá fojú tí sọ lọ́jọ́ àánú ara ojú rẹ ò ní fọ́ o ọ̀kan kọ̀kọ̀ awo etí ó dífá fún etí ọmọ nífẹ̀ẹ́ tí ọ̀tún gbà sàn ó ní fi tòsí gbọ́gẹ̀dẹ̀ ọ̀kan sà àwọn ejò dífá fún ejò ejò fẹnu ṣèpẹ̀kún àtàrí bí ọba sí orí ni àbá méjì òdìgí ìtàkùnlẹ́jọ orí rẹ̀ ó gbé o orí rẹ̀ ó gbé o mọ̀jà ní aláké yọjò sọ̀tún ọyọ sósì mm. ibi ọdẹ yìí lẹ́yìn rẹ̀ o mọ sẹfà sẹfà mo retí òkú mọ lọ sẹfà mo sóde sóde mo retí òkú mo lọ rèé sóde mo wá pàdé àwọn àgbààgbà kan tẹ̀gìtẹ̀gì tí wọ́n tẹ ọmọ olókùn sẹ̀ní agéfá ọmọ àṣebí kó mu jẹ n tí n bá ṣe kò ní hun mí rèrè àwọn kì í hun dà àṣé òsà lẹ́nu mi ooo èyí tí n bá wí inú rúmọlẹ́ ọ̀gbà èyí tí mo ṣe lónìí ẹjọ́ jẹ́jẹ́ iná kọ́ máa jẹ́ tóòrùn bí iná bá ṣuṣu àjẹ́ bóòrùn bá sì ṣuṣu àgbéjù nù. ẹ tẹ́lẹ̀ bá. Hmm kí ló dé tọ̀ nárùn tà nárùn tà báyìí ó yẹ mú mi bí ọrùn ní bàbá. wọn bí ọrùn àmọ́ forí sèmi nù. orí o àtètè níran àtètè gbé ní kù fóòsà kò sóòsà tí dání gbè bí òṣùrí ẹni mo pè ọ lónìí o. yọ́sẹ̀ kò ní sàìsí ọmọ rúmọ̀lẹ̀ níwúrẹ́ yọ́sẹ̀ kò ní sàìsí ọmọ rúmọ̀lẹ̀ níwúrẹ́ fẹsẹ̀ ní sọmọ òwú ọ̀rọ̀ sọmọ̀rọ̀ ní sọmọ ọ̀rọ̀ mi là kó débi tí ó jẹ́ òṣùbù yẹ̀kẹ́ ní sọmọ àbíadé kiri ọmọ jẹ́ tiẹ̀ o. ibi ọlọ́rẹ̀ bó níbi. àṣẹ. àṣàṣì kọ́ bá aláṣàṣì o. òkìtì ọ̀gán tó bá jìn báyìí orí ara rẹ̀ náà ni ó jèlè. ẹrù tí bomu bomu náà bá ti dì báyìí orí ara ẹ̀ ní fíìlù. àṣẹ. gbósùmàrè bá yọ ìparẹ́ ni ìṣòro ayé rẹ̀ kọ́ parẹ́ o. pípẹ́pẹ́ yẹn náà bá tẹ̀dọ̀ yí parẹ́ ni ìdààmú ayé rẹ̀ kó parẹ́ ẹni ọba wá sòsù ká tó gbé ilé ọdún ní tó ní kó fi rẹ̀ rùkẹ́rù ibi kọ́mọ lọ́ọ̀rẹ́ bó níbi àṣàṣì kọ́mọ lọ́ọ̀rẹ́ bá ṣàṣì òkìtì ọ̀gá tó bá ti jì orí ara rẹ̀ náà ni ó jìlẹ̀ ètí mo wí lónìí ètò ọ̀làyé ẹgbọ́ ọgbọ́n ló ní kọ́ gbọ́ o ọgbọ́n ló ní kọ́ gbọ́ o ọgbọ́n ló ní kọ́ gbọ́ èyí tẹ́ láyé ẹgbọ́ ẹgbọ́ kíbi ọdẹ ìlẹ́yìn rẹ o kíbi ọdẹ ìlẹ́yìn rẹ o tí fàṣẹ ní sọmọ ògbọ́rọ̀ sọ̀rọ̀ ní sọmọ ọdún mẹ́ta kò níbi tí wọ́n jẹ̀ sùn jẹ̀kẹ́ ní sọmọ abíadé adé àfọ àwọn àgbààgbà àwọn àgbà mẹ́ta ò ní ṣe kùlùkù bí kìnnì bá ti ní kúrú ìkejì apẹ̀kùrú ìkẹta apẹ̀kùrú jálẹ̀ kórókó adébáfún lásọdé ètí sọmọ ìwé adó adébáfún sìrìkùsì ètí sọmọ èso ọ̀dàrà adébáfún jẹ́bọ̀ọ́dà ètí sọmọ ẹlẹ́gbára ètí mọ̀ọ́sẹ̀ lónìí kọ́dà. kò ní ṣàìsí amọ́rú mọ̀lẹ̀ ní wúre. ìjọba bá òun ga ókè bọ́ọ̀ ga ẹ̀ ọ̀gá jọ̀dá ìwọ dada oye. òun ẹ fọ́ mi dà fọ́ mi dà bá mi kẹ́ fọ́ ah! kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fóònù. ẹ ẹ bá bá ṣé fóònù máa lò yìí ṣé fóònù máa lò yìí. bá mi jẹ́ kí bàbá ògbólúkẹ́ bá mi jẹ́ bàbá ògbólúkẹ́. alẹ́ òkú èèyàn gángan èkó èèyàn bàbá tó lóore. bá mi jẹ́ bàbá ògbólúkẹ́. sọ orúkọ lọ gbólúkẹ́ ni. mo dáná mo lọ bá ṣe orúkọ. bá mi jẹ́ kó orúkọ bàbá ògbólúkẹ́ ah, kọ́ńtàtì mi wèrè. Ah. ṣé yàrá jẹ́ ògbólúkẹ́ ni ó yẹ gbà. ẹ ló eh, bàbá èmi ni kò sọ máa wo èmi ni èmi ni. Ah bàbá ẹ stop ẹ kó sọ máa wo jàre mi ṣeun ṣeun ẹ ẹ ṣe ni mo mo sùn ni ìgbà tí mo wá sùn tí ma fi jí àti ọwọ́ mi àtẹsẹ̀ mi púpọ̀ ẹ nígbà tí wọ́n lù mí lọ́rẹ́ ni. wọ́n ná lọ́rẹ́ yẹn. kíkọ́ ìjọ ọjà wèrè ní ayé. bàbá ògbólúkẹ́ ṣe yàn ni àjọ náà ògbólúkẹ́ àjọ náà ògbólúkẹ́. bẹ́ẹ̀ ni iye ti sùn náà ẹ ebi kojú ohun ìkọjà lùdùn olú nínú ipò bàbá ẹjọ tó nínú ẹ sánú ẹ kí lè sọ. ọ̀rẹ́ ò fẹ́ ni ìdẹ́nu. ẹ wò òkú ẹ̀ la ṣe sílẹ̀ ibi tí wọ́n sin òkú ẹ̀ sí rè Austin ló wà nù bí òkú ni ẹ gbọ́ bàbá òkú lòun inú bí àti sí ah, ah, ẹni tá a sin tó dẹ̀ tó ń rí kí ló ṣẹlẹ̀ ní ìparọ́ o. ìyá wa èmi ni wọ́n ń pè ní adábí ẹ̀ńwẹ́jú àwíṣẹ ifá tí jẹun láàrin àwọn àwòrán ṣàṣà ṣe rí ohun tójú tòbí tó ojú rò tó èmi ti rí àwọn nǹkan kan níbi ọ̀rọ̀ yìí gbogbo ń sọ kò sí ìdẹ́fi parọ́ ń bẹ̀ àmọ́ mo fẹ́ sàwọn àlàyé kékeré kan fún yín mo sì fẹ́ kó nà wá ń bẹ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. ó dà bọ̀ ọ̀rẹ́ mi ó dà bọ̀. má jẹ́ kí wọ́n doṣù ká ibi lèmi lórí ò bá mi.

Hey hey hey! ẹdúró ẹdúró mi tàdé yẹn ẹdúró kí lẹ̀ wá mi kí lẹ̀ wá mi bí báyìí. sùúrù náà jà rí ẹ ẹ wà ẹ wà lọ́wọ́ mi fún ilé lélẹ́yìn náà. nílé tẹ́mi fowó ara mi gbà kò ní yé ẹ̀yin méjèèjì àwọn gáìsì fìyà jẹ mí ẹ dákun àwọn wo lè lè ra yìí. gimi mu na kí ni problem wa náà. okun babaláwo okun babaláwo please. ẹ wọ́n tọ̀ correction mi kò sọ nkun náà ọ̀rọ̀ mi babaláwo kọ́yẹ́ wọn. máa jẹ́wọ́ máa jẹ́wọ́. jẹ́wọ́ eh, eh. kí ló ṣẹlẹ̀. mama ẹ eh, ah, jẹ́wọ́ ẹ sọrí sọrí jẹ́ ẹ bàtí tí bàtí rí. ọjọ́ ọjọ́ kí n fẹ́ nu mi sọ̀rọ̀ jẹ́sà máa mi ẹ̀yin ni mo wá rí o. ó ní pé kí wọ́n abáyé pé kàn ṣe special prayer fún mi. bẹ́ẹ̀ ni ma. kí ló dé ọ̀rẹ́ ọmọ mi ni ẹ kì í tèmi. ẹ ṣe special ṣe ṣe rí gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ sí Austin láti bí ọjọ́ mélòó sẹ́yìn èmi ni mo wá ń díẹ̀. wòmí olúwa ṣeun ọ̀rẹ́ rẹ tó torí ẹ̀tọ́ mi wá ògo rẹ̀ ò ṣeé fi gagbága o orí aṣẹ́ ta ń lọmọ ìgbé ayé ìpín tó yàn látòdì ọ̀run ni wípé ẹnikẹ́ni tó bá rọ̀gbà yíká wọn bá jọ ń ṣòwò pọ̀ òun ni ó máa tayọ gbogbo wọn orí aṣẹ́tan ló gbé wáyé àbàtì àlàpàsí ní pẹ̀lú bá a bá bá tì ìṣẹ̀lẹ̀ yìí ń bá rẹ̀. wọ́n ń sọ náà gbogbo wa ní ń lò ó torí bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ wo bàbá mẹ́ta ni wa ọ̀tá àjọ rẹ̀ tá à ń rìn tá a bá jọ bíìdì fún nǹkan báyìí o ni wọ́n gbé fún àjọ ah, ń ṣe kí ni ni àjọ ń tẹ́ ni kódà kò mọ́ tẹ̀ tó wa ṣùgbọ́n o ni wọ́n máa ń dá lòun nìkan ní gbowó òun nìkan ní lọ ní bọ̀ ní ṣe mọ̀ àbá ògo wa nílò. olúwa ṣeun àbá. ẹ là lọ̀rọ̀ bá àbá là kì í yé èèyàn ìbẹ́pọ̀ òṣèjẹ lódìdí àfi bá a bá là bóbìnrin bá jókòó aláṣọ ẹ̀ bá bẹ́ẹ̀ wọn ò lógo yín ló ń lò ó àyànmọ́ tó yàn ni wípé ọwọ́ rẹ̀ ó jì sówó kódà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ rẹ̀ òun ni ó mọ̀ bọ yín látara wípé ó ń bọ yín lẹ́yìn náà ó fi dèèyàn ẹ gbà fọ́gà yín kẹ́ ẹ lè rọ́nà lọ́wọ́ bàbá ah, ah, ẹ wò mí náà ẹ wò mí náà ṣé mi ò dá lọ́mọkùnrin ni èmi gangan lóhùn yẹn fit ó ti yẹ yín sìn ṣé oníbàṣe lè ṣe ni tó jẹ́ pé ah, èmi ni màá máa fún wọn like i want to be in control kò yẹ yín nìsín bàbá èmi mo fẹ́ kó jẹ́ èmi gangan ni màá máa orchestrate gbogbo movement wa kó ṣe pé bóyá wèrè kan lọ́kùnrin máa ní ó yà ṣe báyìí ṣe báyìí àṣẹ rí pé owó wà táyà rìn ẹ jẹ́ wò náà bàbá èmi náà fẹ́ máa ṣe nǹkan dáadáa jíbówù lálágbẹ̀dẹ ọ̀run lágbàná òwú lóníṣọ̀wọ́ ọbẹ̀ ẹ̀yin lẹ́pa kóróbójú ayé ẹgbáyé kọjá orí omi ẹ mọ̀já dúdú ẹ fi pa kájàlẹ̀ ibo là á bá yàrá já ẹ làwọn mi mo fẹ́ rí bẹ́ẹ̀dìyẹ bá sunkún aṣọ ìyá bò ó ah, olúwa ṣeun igi súnmọ́ gíun lọ̀bọ́ ṣe ń yọ̀. bàbá ọbọ̀ ní skills ajé torí o súnmọ́ mi ni wọ́n ṣe ràn lọ́wọ́. mo sọ náà pé àwọn ìyá kan mọ̀ pé èmi ni kíni yẹn fit náà ẹ wọ́ ọmọ náà ẹ ṣe gan bàbá ẹ gbádùn mi. a gba ògo tiẹ̀ a gbèlè ọlọ́ ìwọ bẹ̀rẹ̀ sí ní máa fògo tiẹ̀ ṣọlá. confam. ọbẹ̀ sí ní jẹun láàrin àwọn ọ̀tọ̀kùlú. ó ti yẹ yín kémi kan máa lọ kí n máa bọ̀ kí n máa gara káwọn ọmọ gbóró ní àfà bàbá oúnjẹ àmú wa kémi náà dẹ̀ máa mú fún wọn kí n máa ṣe nọ́mà ẹ ṣe gan bàbá. tó bá tó wò yí ọ̀la wọ́n padà wá a ó ṣe àwọn tuntun kan. bẹ́ẹ̀ni ah, ilẹ̀ ò sẹ́nu rẹ o ọmọ woman ti máa ń block mi eventually kò dẹ̀ sí nǹkan kan lé gàrí tó kéré jù kò sínú kitchen yìí o ebi ń pa wèrè sẹ́mi àti bàbá rẹ̀ rárá. you know what pàdí mi a máa jẹun sí i torí ẹrù ti wà á lẹ̀. wá sọ fẹ́ ta ilẹ̀ babaláwo lọ tó fi jẹun ṣé orí bí n ṣe wáyé woman yẹn tí mo ló máa ń sẹ́ndì ẹ̀ṣà bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ sí mi yẹn ẹ ó kàn ra jọwọ́ mẹ́ta sí mi láìpẹ́ yìí níyà. èló ló jù fún ẹ. three hundred bíi. three hundred thousand. wà á lẹ́nu wow wow. fún wa ẹ̀yin mélòó ìwọ ló fún lówó yìí kí ló tó máa ń ṣe báyìí fún wa báwo ń fòyàn lówó ó ní fún wa ah, ó ṣe láìkí olè báyìí náà mo gbọ́dọ̀ àrè pàdé mi. ó oh, bọ́ ẹ. ẹ̀wá ẹ̀wá ẹ̀wá. onígbàdì mi yàtọ̀ bọ́bọ́ jà jà wà lọ́jọ́. dàgbọ́ jàdé yóò ṣe wà lọ́wọ́ láti dọ̀ ẹ̀sọ́ ọmọ oyún mú túròpì lọ́wọ́ ó ń fà lórí ẹ̀. ẹ tún wà mọ̀ nǹkan ẹ tún wà mọ̀ nǹkan ṣe rí tírí ọ̀rọ̀ ẹ bè yẹn hmm. ẹ ṣe fẹ́ gbọ́ ẹ̀ ṣàtúnyẹn ṣó ti yé wo bí wo kòtò ó yá ìwọ náà wò. kòtò má fọ fóònù rẹ wá òun tó bẹ́ẹ̀ lọ gbé mọ́tò tó fún un. Ah! wá ọ̀gbẹ́ni fara. gbogbo ah, mi congratulations inú mi dùn fẹ́ wá. o tí mo fẹ́ ń lọ o tí mo fẹ́ ń lọ o ah, mọ̀ bóyá ní kí wọ́n ṣe wúbà ní ìfarabalẹ̀ o mọ̀ bó ṣe ń lọ o mọ̀ bóyá ní kí wọ́n ṣe wúbà ní bọ́ mi ò lè ṣe wúbà láéláé ṣe rí mọ́tò tẹ́rì àárọ̀ la kẹ́kẹ́ gàrẹ́ jàre kankan ṣúré máa nà jẹun ṣé torí mọ́tò ní níbi jẹun ọ wa mọ́tò àbí. Austin ẹran ni bọ̀bọ̀ yìí o. pàdé ẹ̀ ṣe nǹkan ńlá ó ṣe nǹkan mèremère ó ṣoríire ó lè bá yọ ẹ o tún pariwo pé o fẹ́ jẹun o ṣe oúnjẹ ló ń kàn sí ẹni tó yẹ kó o bá yọ òun pariwo pé ṣe ní jẹun mọ́ tó gbádùn òní ayọ̀. má dá lóhùn o mọ̀ pa bo kí lòun bóyá máa máa ká gidi borí bíi fáànù yíbo nìyẹn. tẹ́lẹ̀ cháun cháun cháun be careful jáwó àbórí ìyá ẹyọ bọlú àti ìyá jáwó jálọ jẹyọ ló máa ń ṣe bọ́ọ̀lù náà. ṣáma ẹ má yẹ kó máa tàn yín o gbogbo yàrá yàrá tẹ kó sọrin àwọn onífìmù ló máa ń lò scam ni torí ẹ náà wájú lẹ́yìn fi dá táàrí ẹni bọ̀ kí ló dé tẹ̀ ń wò mí kí ni kí ni mí gbogbo ilé ẹ ẹ lóògùn ẹ jọ mo wá bí lọ́jọ́ yẹn ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ kó ẹ gbé jọ́ọ̀tì lọ́wọ́ ẹ fi scam mi ẹ ṣé wèrè lẹ pè mí ni ẹni tá a jọ sọ̀rọ̀ pé à ókè o ẹ máa gba glory ẹ fún mi o tèmi máa fi máa bọ́ọ̀lù ń gbòòrò ah, glory wo lè wá gbà fún mi ṣé bẹ́ẹ̀ ṣe rí mi ṣé ìyá tún jẹ mímọ́ ni ẹni tẹ́yìn sọ pé máa gba glory ẹ̀ fún mi yẹn ní àárọ̀ yìí ní àárọ̀ yìí ó sì kàṣà three hundred thousand naira ìyẹn ń ṣe tuntun máa ranjú mọ́ kí ló ń ṣe yín náà ìyẹn ń ṣe tuntun ẹ tí wọ́n gbọ́ pabambarì ní ọ̀la ó sì máa lọ gbé mọ́tò tóbìnrin promise ẹ̀ ṣé ẹni bí tiẹ̀ ṣe ń dà yẹn tèmi tiẹ̀ kàn ń ta sí ni client tí mo ní lọ́wọ́ ìyá mi tó máa ń ṣe dáadáa normal látọ̀hún ó ti gba mi blocking lémi ló ní òun ológun lémi ológun lẹ́yẹ ọ̀lẹ́yẹ lóògùn èmi àfi pópó paná orí ṣìgìdì lẹ́yìn ilẹ̀kùn. you be scam jọ ọmọ yẹ. wàá wò mí báyà yaba lóun gbọ́n tó ń tiro ògúngbè náà ògọ̀ yóò nàró èní ni wọn jẹ kó mọ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì. ẹ kò lè máa ṣe bí olóhùn yọ fẹmi kí ni mí gbogbo eléyìí náà kí ló ń ṣe yín náà. èmi ò ṣe olóhùn yọ arínájà lèmi jẹ èmi òkòkò mi kí ọmọ ẹni mi dábàá oògùn. ìráyè ògbélé yìí náà ó dáná àtọwọ yín mẹ. ọkàrí ọkàrí o. òkú ewúrẹ́ ní ìṣàwọ̀ tátẹ́lútẹ́lú òkú àgùntàn ní ìṣàwọ̀ aláhùn má lè fọ́hùn. wọ́n gbá mi létí ọmọ òtémú wọ́n kì mí láyà ọmọ gbìngbìn wọ́n fàjà ọ̀ságbá lórí gbẹ̀rúrú gbẹ̀rúrú ọ̀nà ọmọ babatá lèmi ṣe ó lé mi lọ mọ fún ọjọ́ kìíní àná sunkún gbadé o lọ́ọ̀rẹ́ gbé wá. ọ̀rẹ́ rẹ kọ́ rèé. ṣé kò rí mi ṣé kò mọ̀ pé mo wà mí báyìí. kò lè rí ọ láéláé. wàá wò mí mo fẹ́ rán ẹ níṣẹ́ lé tòrutòru mo fẹ́ di oṣù káwọn fẹ́ gbé lé ọ lórí mo fẹ́ gbẹ́rù ọ látẹ̀yìn olúwa ṣeun ló bẹ̀ mí lọ́wọ́ ẹ̀ sí ọ wá wò ó mo fẹ́ kó o lọlé o má délé mo fẹ́ kó o roko kó o má dóko kó o toko òròkò dóko òròkò mo fẹ́ sọ ọ́ báyìí kó o kú kọ́wọn èèyàn sin ọ́. ó tiẹ̀ lè délé kó wá kẹ́rù ẹ̀kú rẹ̀ jáde ní ìjọ. tí ó wàá jẹ́ gbọ́ràn kó o tó ṣe irùngbọ̀n bí ewé pupa wá wò ó èèyàn máa rí i pé o ti kú kó o wà lágbede méjì ayé òun ọ̀run iṣẹ́ tí mo fẹ́ gbélé ọlọ́run o sì gbọ́dọ̀ ṣe é. pàdé mi kò ṣe fọ́ọ̀dù yín ló ṣe i got you one love go one love ọ má bínú i have to do it ṣé ẹ̀tọ́ ọ̀run ẹ̀rẹ́ yìí gan èmi àti ẹtí jọ sókò máa fún mi á ó dùn ah! ó dáná ìjọ abábẹ́wẹ́lẹ́wẹ́ kú ìjọ abẹ́mọ̀ ni wọ́n wọ wàhálò gírí lọ mú ní tọ̀gà kú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wá confam. ìyàwó ìyàwó ẹni yẹ ẹ̀kọ́ tẹ̀mí sọ nìyẹn. ayé mi ayé mi máa ṣe sùúrù o. yes o o o ẹsẹ̀ ló wà ní. so ẹ̀yin ilẹ̀ fìyà jẹ mí látijọ́ tẹ́ẹ̀nì lé tí mo gbálé tí mo gbá yín mọ́ra mami iṣẹ́ ti wá rí i pé mi ò kú báyìí mi ò kú mo sọ fún yín pé mi ò kú mami. ọmọ mi ò kú ọ̀tọ̀ ọ̀dẹ́ni tẹ́sí. Ah, ẹsẹ̀ rẹ wá di táyà ọ̀ lè dá gbé mọ́ wọ́n bọ̀ ọ́ gbé ni. àwọn tó ní kó wá bá kí n ṣe special prayer fún ẹ olórí burúkú ni ẹ. ẹ lọ́ mọ àwọn sísẹ́ náà wọ. o ò lè ṣoríire ohun tó ṣe ó máa ṣe òun ló máa rún ẹ̀dọ́rùn ẹ ò lè rí wòsàn lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lágbára kò dàbí láàmú ọlọ́run ti gbé dààmú tiẹ̀ báyìí. ẹ rí àwọn ẹni òun lọ́lọ́ rẹ̀ sùn oṣù ká ló gbé lé lórí lọ́wọ́ agbẹ́rù ayé ló gbé ká kọ́ máa dààmú káàkiri inú ayé oṣù ká ní jìyà ẹrù tí a bá gbélé dà lórí ọlọ́run ní òpé tí ẹ̀yìn àkópè gbé bíbẹ̀ bá kọ́ bí ṣe bá o kò sì ní ẹ adúpẹ́ páwọn òòṣà òkè fìyà jẹ́lẹ̀ wọ́n dá lẹ́jọ́ ohun tó gbélé ayé sí torí tí rí bẹ́ẹ̀ eléyìí ẹ̀ nípadà mọ̀ pé kì í sòkù gbólóòtọ́ ṣèkú sípò kànú kò sẹ́yìn tó sóògùn sẹ́mi inú gbogbo ẹ̀ o gbogbo ẹ̀ ni mo ti rí làwọn àǹtọ̀nù sì jẹ́ kí n mọ̀ ló jẹ́ kí mi múra sọ̀rọ̀ rẹ̀ ẹ fi nǹkan ṣe bó ti wà yìí gbogbo gbàtà ìró òpókù ni tí a pe aláwo tí a ní kí wọ́n lè ihun tí a fi lù ń jọ́nà lọ́hùn ọ̀dà rẹ̀ sì la ṣùgbọ́n gbogbo ẹ̀ mo ti wẹ̀nu ẹ wọ ọmọ tó dúró ti ọmọ tèmi ó sì ti fún un lóyún.